الفئام ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم وعلى الله الذين آمنوا وعملوا الصالحات في الأرض في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولنبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون lẹ́yìn ìgbà tí a ń dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tó sọ wá gbàtíkò yìí ọ̀nà lọba tó ní ká máa bẹ lórí dáadáa abẹ́ afẹ́tí tó di rẹ̀ afẹ́bẹ̀ afa ìtúméjì rẹ̀ afẹ́bẹ̀ ìṣẹ́kù wa lórí ilẹ̀ pàtàkì kọ̀kọ̀ rí fún ọlọ́run gbogbo ìgbàláyé ti ẹ̀mí kàláfíà ara tẹ́yàn máa fi dọ́kùnrin fọ́ba adẹ́dà abẹ̀mọ́sàdékùn rẹ̀ fún ọlọ́run gbogbo ìráwọ́ra tẹwa ní bùkátà ìtàlébáyàn sọ tàlébáyàn sọ mọ́sàwọ́lá ìjòkó alkọ̀ọ́án ọ̀rọ̀ rẹ̀ abẹ̀mọ́sàdá bí àbùkátà wọ́ọ́lọ́run gbogbo lílọ bíbọ̀ wa màdárí wa ó fi wá sí kò ń gbẹ àánú rẹ̀ ní gbogbo ìgbésẹ̀ àwọn afijú tó bí ra ti bẹ̀ gbogbo àwọn tí àjọmọ́ ń jókòó láyé fún òyìnbó mọ́tàbà sọ́mọ́ ọlọ́run àwọn tí wọ́n láì rújú kà bí kéjì mọ́tàbà bí àbùkátà àwọn ọlọ́run àwọn tó jẹ́ pẹ́ ìlera wá ní wọn ò jẹ́ kí wọ́n lé wá àbẹ̀ máa ránṣẹ́ àláfíà ara sí wọn ẹni táàmà àbẹ̀ mọ́tàbà jùmọ́ àláfíà ara fún wọn àwọn tí àjọjọ wá ń jókòó láyé ó bẹ̀rẹ̀ ọlọ́run ló sábà bí tí wọ́n ṣe lórí ilẹ̀ àbẹ̀ aláàkótọ̀ mọ́tàbà yá fi wọn ọlọ́run ọlọ́run bá wa gbà wọn lábọ̀ ọlá ìpè méjì rẹ̀ ọ̀la wíbẹ̀ jẹ́bẹ̀ rẹ̀ àwọn náà gbé tí wá káàkiri tẹ̀lẹ́fún àlákà rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ àlékún ìkẹ́ àlékún gàfà nẹ́bọ̀ Muhammad àwọn ará léèrè àwọn tó hábà tó bẹ́rẹ̀ àwọn olùmọ́wá àwọn tí a jàǹfà nínú lára wọn agbọ́rọ̀ wọn akátírà wọn àbátẹ́tìrà tí wọ́n ju wọn láti bàtà ti bẹ̀rẹ̀ àlékì tó fi dórí ibi tí ọlọ́run kó dé dúdú láàyè láàbò lẹ́ni tí ń sin lékún ọtíwájú ọba adẹ́dà abẹ pàwà kan lẹ́ kan lórí wọn àwọn tí wọ́n láyé pàwà tẹ́ wọn ní kẹta yìí àwọn tí wọ́n ti bọ́sàbà tàbí tí kò fún ọlọ́run níbi tí afátẹ́sírí alkọ̀rán wa dé eléyìí tí ó máa ń wáyé tó máa ń wáyé láàyè alùbáríkà yìí ní gbogbo yawmal ahad títò ní ṣe ọjọ́ kejì oṣù kọkànlá nínú ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó lé méje Òní ọmọ jẹ́ ọjọ́ kejì nípa ọ̀pá tó rinlẹ̀ jù. Ìyẹn tú ọ̀gùn káàdà oṣù ọkànlá ọjọ́ kejì dùnkáàdà. Lẹ́yìn tó jẹ́ pé ta bá ti mú oṣù yìí tán, oṣù tí ó kàn lẹ́yìn oṣù yìí náà pè ní Dùnhẹ́jà. Ẹgbẹ́ bá ìyẹn lè gbéra láti sin tí ó lóun fẹ́ lọ sí kí ni òun fẹ́ lọ sí hajj tòtó túmọ̀ sí pé àwọn oṣù yẹn ọba dàda ti pé ìtẹ̀ kalẹ̀ ó gbéra látàsìkò yìí zòlẹ́hìjà zòlẹ́hìjà zòlẹ́hìjà tí ó fi di àwárí ọjọ́ zòlẹ́hìjà ọjọ́ mẹ́wàá nínú zòlẹ́hìjà láwọn sọ wípé wọ́n fẹ́ gun àrọ̀fá abdulayi subhanahu wa ta'ala gbogbo àwọn tí ọlọ́ọ̀bà aláàtẹ̀kọ́ bá rò kí wọ́n ti pé ṣe lára lọ bàbá mọ ọlọ́run mọ́jà wọn tàn máa wọn bẹ ọlọ́run aláìsí méjì ọlá wa bá bẹ̀rẹ̀ rẹ̀ náà àbẹ̀mọ́ ṣe léwọ̀ fún ọlọ́run aláìsí méjì ọlá hawla wala quwwata illa billahi láàrin. nípa bá tafsiri suratul Nur dé ìyẹn súra ẹlẹ́kẹrìnlélógún àyà fifty ibẹ̀ ní àtijọ́ fifty five four. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولنبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا بعد ذلك فأولئك هم الفاسقون ليس في الله سبحانه وتعالى tó ń ṣàlàyé fún wa àwọn òfin ẹ̀sìn eléyìí tí ó dọwọ́ èmi àtẹ̀yìn ká mójútó a ń ṣe àyà tó ṣáájú àyà yìí kò ní àyà tí Allah subhanahu wa fi ń pè wá lákìyèsí ká tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀. Bá bá ti tẹ̀lé tọ́lọ́run, báwọn ìkábá láwọn ò tẹ̀lé tọ́lọ́run, ìyẹn ní pé túláàsì sí fànàbùwà Muhammad àti gbogbo àwọn tí wọ́n kerú pèpè rẹ̀ àwọn tí wọ́n dá àfẹ́sìn tí wọ́n gbéṣẹ́ ànábì lọ́wọ́ torí pé ojúṣe wọn lọ́lọ́wọ́ bí wọn sí ìsojúṣe wọn lò níbi wọn nígbà lójúṣe wọn wà alẹ́ ìmọ̀ òmìnira wà alẹ́ ikún mọ̀ òmìniritún máa kúmìnira àrà àrùlà kí lọ́lọ́run gbé àwọn ànábì ọlọ́run àtàwọn tí wọ́n ṣiṣẹ́ tọ́ iṣẹ́ yẹn kò jíṣẹ́ fún wa. ọ̀pọ̀lọ̀ obìnrin ni pé alùbàlẹ̀ akitó tẹ jíṣẹ́ àbẹ́jẹ abẹ́rí gbogbo ọ̀nà kọ́nà ọba adẹ́dá ó máa ń gbà fi ẹrú lọ́wọ́ láti gbogbo ẹ̀ lọ́ba ṣe àwọn èèyàn ṣe wàhálà láti mọ́rọ̀ àwọn èèyàn ń bẹ nínú iṣẹ́ tọ́lọ̀ ń gbé fún lọ́rùn nínú jẹ́ ìṣẹ́ Ìtọ́jọ́ àwọn ẹ̀yẹ̀ rẹ̀ fún ní fọ́lọ̀ ń gbé kọ́ lọ́rùn, òun náà ní àtẹ̀lẹ́sọ̀ ìsáàlà. Ìṣẹ́ fọ́lọ̀ ń rán lẹ́bí sí wa ànábì jẹ́ pé. Ibẹ̀ láti ní ewu aburú tó tóbi ní ọ̀jẹ́. Lẹ́yìn ọ̀rọ̀ ìṣe iṣẹ́ kan míì. Ó ní ìdè nínú iṣẹ́ àdẹ́bùwà Muhammad. Ìyẹn ni pé ó sọnù àbí ànábì ò jẹ. Ṣòro yóò dàbí pé fọ́lọ̀ ń gbé fún kò kí ni? Kò jẹ pé. Wà Ọlọ́run ti gbé káwọn sọ̀hábà lọ́rùn ọlọ́run fáwọn náà ní kàtá láti ṣe bí káwọn ṣe máa kí ló kọ́ wọn lọ́wọ́ àtàwa kò ní pé sábà ti ń jẹ́jẹ́ fún wa káwọn ṣe kí ní àmàtẹ̀lé. Àwọn ìṣẹ́lẹ̀jẹ̀jọ Anifasẹ́sì lórí ayé ìkúpọ̀ wípé ìdáyà ìmọ̀nà ọlọ́run ìránú ọba adẹ́dà. <coughs> وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين هداية الله إنما الله قسم بإنكتا عبد السليف النبي ẹni tó ń tọ́wọ́ wípé wà ń tùtì rúhù ẹ tẹ̀lé lóhùn ajẹ́pẹ́jẹ́ tó jùṣe wa látàmà bí àwọn olùmọ̀ ní ìgbà náà bí ṣe rí ṣe ń tó sọ rí wá àtàdù tá a bá ti lè tẹ̀lé wà láyà amẹ́nà kọ́bà tí ọgọ̀lọ́gọ̀ àwọn èèyàn ẹgbẹgbẹ̀rún bílíọ̀nù àwọn èèyàn tó bá yá pàṣẹ ń ṣe ẹ̀dá òwúrọ̀ àti kínú àwòbàjẹ́ lórí ẹ̀ wá àtàdù ìgbẹ̀ láti lè rí mọ́nà láti sọ fún wa yìí pé àlùmọ̀kú mọ̀kàdáfà òní pé báà báwọn èèyàn bá ti tẹ̀lé àwọn èèyàn ṣe kí ni àwọn níbi àìkùtẹ̀ lọ́wọ́ àmẹ́bọ̀ Muhammad ẹni kí ni ó ìgbẹ̀mìsọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó tó wá lórí ilẹ̀ pé alójíṣẹ́ òun alárọ̀sùn kò sí nǹkan kan tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lórí sí ni tó ń múṣẹ́ rẹ̀ lógbogbo ara ìmúṣẹ́ gbogbo ẹ̀fẹ́ wò kó àìsàn sọ fún wa dì sí i ǹjẹ́ èdè kan wà lórílẹ̀‐èdè ayé tó bá dẹ́kun kádàrà tó pọ̀ lọ́kọ̀ láàrin sí i. àmọ́jà sọ pé kò sí ó wà àmọ́ kò wọ́pọ̀ nínú èdè tó gbajúmọ̀ láyé èdè tó gbajúmọ̀ là ń kọ́ oríṣi lórílẹ̀‐èdè nàìjíríà wa ó alẹ́ rí inú èdè tí lóyún tó pé mo translate al-Qur'an sí ẹ mà bóyá àmọ́ àrí pé kò lè jẹ́ major language o lè má jẹ́ àwọn èdè tó ṣe kíni tó gbajúmọ̀ àmọ́ tá a bá lédè mẹ́ta eléyìí kan sọ pé èdè àwọn ẹ̀yà tí wọ́n ń ṣáájú orílẹ̀-èdè kò sí ìfọ̀n translate ẹ̀ eléyìí tó rọ àwọn àmì ìtumọ̀ translate rẹ̀ sédè wọn láti lè tún kà nínú wọn. وما على الرسول إلا البلاغ المبين البلاغ المبين النبي صلى الله عليه وسلم النبي يقول عليه títí tó fi jẹ́ pé gbogbo ọlọ́kùnrin ló mú dé gbogbo. Àwa ní ọ̀rọ̀ kan kù pé ah, ìbáṣe wa sọ fún wa o, aláwa ọmọ wa dájọ́ ìlọ báyìí, yóò láti wá sí rárá àgbàlá. Àwọn kan ábà gbọ́ yé, eléyìí tó wá pa ọmọ rí lẹ̀ ní pé wọ́n kó àlùkọ́ àìjọ lójú rẹ̀. Torí pé iṣẹ́ ẹ̀ iṣẹ́ gangan nìyẹn, wọ́n kó jọ nífìlẹ̀ lójú ẹ̀. Kì í ṣe pé lẹ́yìn rẹ̀ ó yàtọ̀ sí Báíbù àbí gbogbo ìwé ní ìtàwọn yẹn pè ní ìwé ẹ̀sìn. What was compiled Al-Quran during the life of the Prophet sallallahu alayhi wa sallam. Ó ń tẹ̀lé rí ayé, ó ń tẹ̀ ní wọ́n ti kó Quran jọ. Ó dà kìí ṣe pé wọ́n pè é jẹ́kú láì, wọ́n kà á fún. Ó ní ẹ̀sìn gbọ́ pé òkè ṣé bí mo ṣe kà á fún yín nìyẹn. Lápúrí àkọ́wọ́ Abdullahi ọ̀nà Abdullahi ọ̀nà Ìfẹ̀rẹ̀ òjò rọ́bì ọlọ́wà ni ọlọ́wọ́ sọ̀rọ̀ yọ́nu sí. Ó ní láàárín sallallahu alayhi wa sallam. Ó ń seventy chapter, Súwà seventy. ló ń gbà lẹ́nu àmẹ́bí tẹ́lẹ̀ mi ò bá ṣe kí ni tí o ń kẹjọ pẹ̀lú pẹ̀lú wọn pẹ̀lú gbogbo àgbẹ̀lá àmùbínú tó wà ń bẹ̀yẹn òun làwọn bá wọn lọ pé mùbínú mùbínú àwọn ọ̀rọ̀ pé mùbínú rò káàkiri bẹ́ẹ̀ ti dé mùbínú mùbínú lójú hàn kankan sínú kì í ṣe ọ̀rọ̀ àṣírí bí ẹni tẹ́ bá ti wá bù ú ẹ wà kọ ọkọ̀ méjì sínú ẹ̀kọ̀ kan sókè ẹ̀kọ̀ kan sísàlẹ̀ wọ́n wá kọ́ di mòbínú kí ni àṣírí àmòbínú ni màná nǹkan tó clear wọ́n ti kí ni bàlágùn àmòbínú kò sínú ọ̀rọ̀ Islam eléyìí tó yẹ kí ni kí o clear àtẹni tí ò bá mọ̀ àtẹni tí ò yẹ kí ni tí ò bẹ́ẹ̀ وما على الرسول إلا البلاغ المبين. أرى في أكثر البلاغ المبين ولا كنا قد النبي صلى الله عليه وسلم هو يسأل الله نيتا أنا يقول كما قال وما يذكر الله نيتا ويل العرب من شر قد اقترب ويل للعرب من شر قد اقترب شو أنا يذكر الله نيتا òun tó fẹ́ ìjẹ̀kà kọ́rọ̀ yóò lè kíra ìdáná yóò kàrò wọ́n lè àárọ̀ wọ́n lè àkọ́ wọ́n lè àkọ́ àbísí ní tóní ẹ̀ tó ń ṣàlù ní ìjísẹ̀ rẹ̀ báyìí tó wọ́n ní في رجل أو في قدمي لمعة أو موضع لمعة في قدمي لم الماء òfin wo ṣé gbogbo nǹkan náà ló ṣẹlẹ̀ lójú ayé àtẹ́bì ni ṣé gbogbo nǹkan náà ló yanjú tó ni àwọn olùmọ̀ ẹni rárá bí yóò bá jẹ́ gbogbo nǹkan ló ṣẹlẹ̀ lójú ẹ̀ gbogbo tí ó padà ṣẹlẹ̀ ọba adẹ́dà ti parí rẹ̀ sínú ọ̀rọ̀ fún ṣé n tó jọ báyìí tí ò bá jẹ́rú ẹ̀ gẹ́gẹ́ àmọ́ tó jọ báyìí ṣe kí ni kò ṣẹlẹ̀ wàmá alàrọ̀sún ìlú ẹwà pẹ kí la fẹ́ sọ kárẹ ẹ lè rí akẹgbẹ bá nàbì ti sọ̀rọ̀ lórí àkùránì sọ̀rọ̀ lórí àbínúsọnà àbẹwò àmàkàmẹd ọyọ wa ìwọ ọlọ́pàá tó jẹ pé tá a bá dúró lórí pé gbogbo tí àkùránì sọ láàmà tẹlẹ àbíkọ oníkan ní àdùn olé lórí àmì wo nkàlùfààní òkàtọ tó jẹ ká nàbì ló ṣe kí ni ló ṣàlàyé ìyó kí ni ìdájọ́ POS machine kan POS point of sale àwọn ọkọ̀ lórí ẹ̀. Ẹ̀tọ́ tó aláàmọ̀rẹ̀ pé ìlà ń sọ́wọ́ náà ni àkùnmá ń kọ́wọ́ ìdarí kó fún yẹn. Ìjẹ́jọ́ wà lórí ẹ̀. Ìjẹ́jọ́ bank bank transaction ọ̀rọ̀ wà lórí ẹ̀. Ilé iṣẹ́ ẹ̀kọ́ wà sọ pé tèmi kò sí báńkì ló dáwé bá ní ó darí òbí So gbogbo ọ̀rọ̀ yìí òun ni wípé alukurakurani sọ fún wa pé wàlá àtàkùlù àmúhẹ́lẹ̀kùn ẹlẹ́kùn ẹ má jẹ owó ara yín lọ́nà ìbàjẹ́ ẹ má gba àlùmọ̀kọ́rọ́ yín kí ni jẹ owó ara yín. ajẹ́ pé gbogbo ọ̀nà tó bá lè dí ọ̀nà téèyàn ó owó yẹn tí ò ní tẹ́ lọ́rùn àbí tẹ́gbà síbi tí wọ́n ń jẹ ìbá káyà wọ́n lásọ̀ míì ẹ sọ́ra fún un. wàlá àtàkùlù rìbà àbáhámà mọ̀dọ́ ẹ mọ ẹ̀ka fún wéèlé gbogbo ọ̀nà tó lè jẹ́. ẹlẹ́sìn tó fẹ́ jọmọ òun làbẹ́bí ní ẹ gbọ́dọ̀ fi owó ra owó ẹ mọ̀ bàbá ti sọ̀rọ̀ yẹn ẹ gbọ́dọ̀ tó kí ni fi owó ra àyàfi kọ́wá jọra wọn ìyáda bìyàdì ṣe bá mọ̀ kẹfẹ́ fún yẹn nìkan mú wá gbọ́nà gbà àtúwọ̀n àti pọ̀nì. ẹ chíǹgì rẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n kọ́ obì wá kémi ò fún ọ ní kíni o kémi ò fún ọ lépo this is my form of transaction You èmi ní obì ẹ̀yin ní kíni o ẹ̀yin lépo ọdẹ ìjọ sí kíni ọdẹ sí ìjẹ bí wọ́n ti ń ṣe nìyẹn ẹ̀gbà tó lọ́wọ́ pọ́s ń sìn ẹ̀wọ̀n táwọn èèyàn ti wá ṣe nípa scarcity of what cash kí làwọn èèyàn ṣe ń dáhùn àwọn èèyàn lọ ń ra owó wọ́n fi náírà ra kíni ra náírà wọ́n lọ ra náírà ní báńkì wọ́n lẹ́dí kí wọ́n lẹ́ni kà á fún wa tó yẹ kó níbẹ̀. So that type of transaction is what is prohibited in Islam. Ní the sake of what ṣé àwọn fẹ́ lo POS. Àwọn tí wọ́n para mọ́já POS tí ò bá ti múrù yẹn wá yóò máa lọ. Wọ́n nítorí pé gbé máa ń ṣe ìkàlẹ̀ àbí ó gbé kí ni ó gbé máa ń ṣe ìkàlẹ̀. Òun wá lọ gba owó yẹn kí ló ti ṣe ó ti lọ ṣe wàhálà ó ti lọ ṣe wàhálà ó wá jòkó ó wá rí sẹ́yìn nídìí owó ìfẹ́ẹ̀dì tẹ́sí lọ báńkì tẹ́lọ ìyàwó wa èmi ti bọ́ ọgbà kalẹ̀ káàdì tó mú nọ́mbà tó mú owó lọ́wọ́ ti káàdì rẹ̀ bọ́ ara máa ń ṣe ìsìn ni èmi ò kó owó fún ọ wàhálà tí mo ṣe tí mo lọ́wọ́ ọdún kí ni tí mo lọ́wọ́ owó ọ́ kì twenty naira lé owó kì í sówó èlé. Baptist Àjẹ́mẹ́dé kí ni? Bápá kanú àwọn àfáà ti máa bẹ̀rẹ̀. ìjẹ́ gbé wọ̀ lórí ìṣẹ́ Àwọn wálé rẹ̀ ní pé fẹ́ ra Bẹ́ẹ̀ Ẹ̀yìn ní POS àbí? Mo wá ní ẹgbẹ́ POS ní wá. Mo wá ti káàdì ní bọ́ ara kí ni o? Ara POS yẹn. Ẹ wá lè ní three hundred. ìyálé ṣe kí ni ìyẹn ló wọlé so bọ́lá ti lọ́ndẹ̀ ní wípé wà má aláwọ̀ òsì fọ́jọ́rọ̀ yẹn tá a gbé lójìṣẹ́ lọ́wọ́ ilẹ̀ ìjọba àkọ́jọ́ tó mú sẹ́lẹ̀ dé gbogbo àlùmọ́bí ìgbẹ́rẹ̀ kí ni ìtura ìlera èyí tí a bá ń ṣe bàtúrà tí mo mú tí mo bá sọ tí mo sọ yìí náà ẹja lọ bá àwọn àfẹ́sì ká tún ju òkú tì wọ́n á tún bẹ̀rẹ̀ ẹni bísíǹsì ẹja rí ká bẹ̀rẹ̀ ẹ bàbá ọ̀rẹ́ òṣè wàá kílẹ̀ ẹ sábà máa ṣèyí tó wù wá lọ rárá. àlùbálá àlùbòbí ọ̀rọ̀ tó lóògùn tó gbé sí ìjọ gbogbo àfẹ́rí tí ò bá fẹ́ mọ̀ lórí àwọn. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات فيستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد

àwọn olùgbàgbọ́ òdodo ìyẹn pé àwọn tó bá nígbàgbọ́ tí ń tó ṣiṣẹ́ ọlọ́run jíṣẹ́ wọn ọkàn wọn bá balẹ̀ sí tọ́pẹ̀ sí ṣiṣẹ́ ìdílé ládùn pẹ̀lú wọn àbẹ́wò ló ní mẹ́ta làdé yẹn kí làdé yẹn. àlẹ́dínà àmọ́wọ́ mi kò mọ̀ kí ṣe gbogbo olùgbàgbọ́ àwọn ọmọdé wà á ní ìsọ̀rọ̀ ha àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbàámu pẹ̀lú gbàgbọ́ wọn àwọn tí wọ́n gbàgbé pé tọ́lọ̀ bá kọ náà lọ́rọ̀ tọ́lọ̀ bá ti ní káwọn ọmọ ìṣẹ́ àwọn òṣèlú ní àwọn ìdílé rẹ̀ àwọn ní ni wà á ní ìlú ọ̀rọ̀ al-iman qawlun wa amal ojú wọn pè ní ìmánì eré kí ni ọ̀rọ̀ tá ń sọ mo ní gbàgbọ́ sọ́lọ́ àti bá èèyàn kan ò ní máa pẹ́ra rẹ̀ lólùgbàgbọ́ òdodo àmọ́ kò ṣiṣẹ́ ìgbàgbọ́ ilé ìrìnsò olùgbàgbọ́ òdodo ẹ̀rí pé mọ́tò bí kẹfà kí ẹni máa ń sọ̀wọ́ àlẹ́ ní ìlànà àmàlẹ́ ó máa ń kíni wà á mú. ó bẹ̀ ń lọ́tẹ̀ ní ayé rẹ̀ lórí bọ́lọ̀ àtòlùsẹ̀ rẹ̀ ti kíni kò sì kọ́. Kí lọ́wọ́ àtọ́lé tẹ̀lẹ̀? Ṣàyà sọ́kùnrin bá náà wọ́n bí láàpì lára sọ́kùnrin lẹ́bí náà rí mọ́lẹ̀ ní. Àtẹ́wọ̀n ọlọ́run fún wọn, ọlọ́pàá ti wá sínú wọn. Bó ti ṣe, bó ti mádé ìyẹn ẹ̀fáwọn tó ṣáájú ọlọ́run abẹ nípa àmúṣe fáwọn náà. Àmọ́ mẹ́jẹ̀mú yẹn náà lábẹ́ ó fi rinlẹ̀ fún wa, òun náà ni ìmọ̀ọ́nù wà láàárín. Ìgbàgbọ́ kọba tó bá wa àti kí ni àṣìṣe iṣẹ́ rẹ̀. àwọn èèyàn claim kábàwò láyé lónìí ọ̀láì mùsùlùmí pọ̀ àmọ́ iṣu ta ní ní kí ló àlàámẹ́rù bí ya ká ti ṣe ní pẹ̀lú ká nígbàgbọ́ sí. Allah subhanahu wa ó lábẹ́ ọ̀nà pé fi wọ́n jẹ àrólé lórí rẹ̀. ìtumọ̀ ẹ̀ ni pé ọmọ àlùmọ̀ lẹ́bi pé màá jẹ́ gbogbo àyàtàkùnlé kánà ń bìl ábì àyàtàkùnlé kánà látara àlẹ́fẹ́láàfà ẹ jẹ́ adarí orí ilẹ̀ ọ̀rọ̀ yìí tóbi pọ̀ ó lè jẹ́ tí ń ṣẹlẹ̀ lásìkò ìtaba débẹ̀ sìn ẹni màá jẹ́ jẹ́ adarí àrólé lórí ilẹ̀ ilẹ̀ jẹ́ aláàfẹ́ orí ilẹ̀. Ọba kìí sẹ̀yìn nìkan. Ìyẹn ni pé ẹ bá tẹ̀lé kọ̀ǹdíṣàn yìí. Ẹ jẹ́ orí ilẹ̀ ayé. Gẹ́gẹ́ bá àwọn tó ní ìgbàgbọ́nú àwọn tó tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run tó ṣáájú bá àwọn jẹ́ adarí àrólé lórí ilẹ̀. Alákọ̀ọ́kọ́ nù, mọ́tẹ́fà, ولنمثلن لهم دينهم الذي ارتضى لهم. àbẹ̀wò ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ ń báwo lù bàbá òdodo ṣe aláwọ̀ ṣe ẹ̀ ń sara mẹ́ta kọ́ ló ń fọ́ kò sì sọ lárúbáwá àwọn òfẹ́ mọ́kọ́lọ̀ wo kò fẹ́ tí ó lọ sí wá ìdíwọ́ ló ń sọ tí o bá ti lè dúró ọlọ́run tó nígbàgbọ́ tó lẹ́ń tẹ̀lé ọ̀wá èkó sí nǹkan ayé fẹ́ sọ́kọ́lọ̀ ní ìjọba síwájú. àbẹ̀wò aláìkejì ó ní wà láyé ló mẹ́tì náà láhùn bí ìlàhùn ẹ̀sìn wọn yẹn ẹ̀sìn wọn ní bí ìlàhùn ẹ̀rìn ẹ̀sìn tó máa dẹ́gbà ní kẹ́mẹ́sìn ló mẹ́tì náà láhùn máa jẹ́

yóò mẹ́tẹ̀ lẹ́mìnà láhùn fìlà ọba dẹ́gbà ní màá gbà ẹ̀ láàyè ẹ̀sìn yóò di tó di ìgbà láàyè lẹ́yìn ìgbà tó jẹ́ pé tẹ́lẹ̀ ṣe ń tí ìgbà láàyè mẹ́fún tó dẹ́ wípé wọ́n ń ṣe ìsìláàmù níbẹ̀rẹ̀ bàbá àìsìláàmù rẹ̀ rí ibà ìsìláàmù bẹ̀rẹ̀ lánàá méjì ní àjèjì lóye àmọ́dún sọ́kọ̀ọ́ bá wà ní ọ̀sán lọ́wọ́ ẹ̀wá òkú àtàmúra dáadáa ayé òní kárẹ́ títí ìsìláwọ̀ ọdún bíi kíni yóò dàgbèjì àjòjì ìtàkọ́kọ́ àwọn àwọn olùmọ̀ọ́nìmù láti fọ́nà kọ̀kẹ́yà gbọ́dọ̀tẹ̀lẹ̀ wúlà gbọ́dọ̀tẹ̀lẹ̀ kàníyà. ìyàtọ̀ wà láàrin ìdájọ́jì àkọ́kọ́ àti ìdájọ́jì kíni ìgbẹ̀yìn. ìdájọ́jì àkọ́kọ́ ni pé àwọn tí wọ́n fẹ́ sin ìsìláàmù lákòókò àwọn sọ̀hárà àwọn fẹ́ sin lójúlówó àmọ́ ètò yóò bà wọ́n láàyè. àmọ́ tó bá bẹ̀rẹ̀ kejì gbúrúkọ̀tù sáríà ẹni pé àwọn tí wọ́n fi táwọn sọ̀rọ̀ àwọn èèyàn pọ̀ àmọ́ àwọn tí wọ́n fẹ́ sí ìsìláàmù àwọn sọ̀hánà wọ́n kéré wọ́n pẹ́ bá bẹ́ pàtìsì rẹ̀ yóò wà láti àjòjì láwùjọ ìwọ ìníṣòkù àbíṣe kí ni wọ́n ti tòkú láàrẹ láàrin ẹbí yóò wà ní kí ni àwọn àmọ́ ìwọ ẹ̀ kí ni lẹ́yìn ti wá olùmọ̀lọ́sí tó ti ń tiẹ̀ wá kí wọ́n tẹ́ kí ni àti wọ́n bá ti àwòṣe ó bá gbẹ̀gbẹ̀ àjọ ìdàjọ́sí Tí a bá ní ọmọ mi o, èmi ò fi lọ́kọ́ o, tọ́lọ́mù bá ti ló bẹ̀rẹ̀ kí ni o, ọlọ́mọdé tí mo sì rẹ́ni tọ́lọ́mù. Ọmọ ọmọ ogún ọdún lẹ́yìn kí ni? Wọ́n ti lọ́kọ́. Àmọ́ tá a bá lọ́mọ ogún ọdún tí ń bí ma, wọ́n ti dákọ́ lé kí ni? وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ. Àbẹ́wọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ìtọ́lọ̀ fún olùgbàgbọ́ ìgbòdo ṣe ni pé ẹ ẹ̀sì tí mo lọ́rùn sí nǹkan ẹ̀ká lè múra sí màá jẹ́ kẹ́sì yẹn bí nǹkan tí ó pọ̀ kàmálẹ̀ ní tí ó rí bí lòkó. ẹlẹ́kẹta. wọ́n á yóò bá ti rà nínú Wà láyò bá jìnlẹ̀ náà. Àwọn àṣùmárọ̀ àrẹ mo tún gbúra yóò bá jìnlẹ̀ náà. Màá bá yí chéǹjì. Kí ló bá chéǹjì fún wa? Mẹ́rin bá ti lọ rí ọba máa tẹ́ǹdì ẹ̀rù yí aṣọ́dí kí ni ìmọ̀kànbalẹ̀. Adékè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló bá wọn sàhábà ló bá wọn láyé. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n para sí. Ìyẹn ni pé wọ́n fẹ́ tẹ̀sìn wọn ò rọ́lẹ̀ ẹ̀rù ń gbẹ́gínú ẹ̀rù ń bà wá. Mi máa bẹ káwọ́fì yín. Máa sọ ẹ̀rù yín ẹ̀rù tí ń bà ń tẹ̀ ẹ̀rọ yẹn pàṣẹ Islam. Táà fẹ́ rẹ ni sẹ́fẹ̀ lè bá ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí Mùsùlùmí. Allah subhanahu wa ta'ala máa sọ bí ìfọ̀kànbalẹ̀ alẹ́bí àtàánà hún. Àtàánà hún ní ọmọ tí ń fún yín jẹ níbi kí ni àmẹ́rọ̀ hún mẹ́ kọ́. Olófin lọ́kànbalẹ̀ nípa ẹ̀ẹ́dẹ́ tí máa sọ fún òfẹ́ sí náà ní kàbá. Adábíjà ló ní mọ́ta. Àwọn kan hábà bọ́ọ̀lù àlè sórí táì, ó gbọ́dọ̀ kò léwu wọ́n ní àwọn òtẹ́rú tó lè tíhùn ní gbangba ta kí ó mọ̀rọ̀ tó ṣe kí ni kò tó gba ìsìlámù. wọ́n ní lábùmá aslam al-Umar nígbà tí Umar gba ìsìlámù àhàzà wọ́n gbélé sí Umar kò lè ìsìlámù. ọlọ́run wá ṣe ìyìnbá kí ni ìsìlámù pẹ̀lú ìsìlámù Umar. torí pé òun lẹni àkọ́kọ́ tó ní ẹ̀bẹ̀ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run nìkan Umar lẹni àkọ́kọ́ ni kò sí ní kó gbé kéde òun ò ní bẹ́ẹ̀rù pẹ̀lú náà. tó nígbà táwọn sàhábà kan kù tí wọ́n ní tó wọ́n kí òun ní bàbá báyìí làwọn náà tẹ́tẹ́ kí ni wọ́n tó ráyè pípọ̀ òun ò sì yá bá àwọn náà wà wọ́n sì bí ẹ̀jẹ̀. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. Ọba láàrin ẹ̀rọ tí, if أنتم قليل, ayé àmì ìrìnàjò náà, nígbà tẹ́ kéré, قليل ní Mákà ń yẹn. Ẹgbẹ́rẹ́ gba ẹ̀wọ̀ akẹ́rẹ́ lásán. Mo ń sáré àwọn ẹni tó rẹ̀ ń pọ̀ lẹ́ẹ̀bá ẹni torí kékeré yìí ẹ̀ lágbára ń gbà wọn. Ó kà níjọ́ yẹn ẹ̀ máa dẹ́rù káwọn yẹn máa kidnap yín sọ̀rọ̀ ní ìjọka. Ṣé wọ́n fi ti wọ́n? Kí ni wọ́n ṣe fún apájú wa bèlá ọmọ ọ̀rọ̀ bá? Wọ́n ní ìrẹ̀ olóògbá sínú. Ó gba ìsìlámù. Ó tó bẹ́ẹ̀. ó jẹ́ kínní kẹ̀yà ni. gbogbo àwọn tọ́lẹ̀ gba Islam àbí tọ́lẹ̀ gba lẹ́tà wa Muhammad nígbà yẹn gbogbo alamọdé tí mo ń pàdé wọ́n lọ pàdé lókè sàfà ní ni wọ́n lọ pé sí tí wọ́n lọ sí ṣé gbogbo tí tó fa wọn àbúrò rẹ̀ àtọ́kọ́ rẹ̀ zayd àwọn ọkọ̀ wọ́n Umaru bá tẹ lọ jáde ànẹ́bì rẹ̀ lọ́la ní má dára ẹ máa mú ẹ̀rọ padà lé rẹ̀ lọ kọ́kọ́ mójú tó lè rẹ̀ mẹ́kọ́ tó mọ̀ bọ́ bá. Ilé ìwé àbúrò rẹ̀ ti gba ìsìlámù àtọkọ rẹ̀ ó ní mi dòwó tó bẹ́ẹ̀. Bíbo la ti lọ́bẹ̀ ni pé nígbà tí Umaru bá wọn, ó bá wọn tí wọ́n ń yọkọ̀ àánú ká káwọn ń kà sínú síkà yìí. Káwọn tó gbé sórí síkà mọ́tò tó mọ́tò gbogbo ìgbàlákà náà misuse opportunity tó lọ bá fún wa nígbà tó tó bí ìrànlá kó gbé píkà sórí ilé sọ́nà aláwọ̀ níbo lọ́wọ́ sí èyí ó jẹ ìyá ẹni ẹ̀rọ fẹ́ bọ́ ìgbà làwọn yóò ti wá dí láago mẹ́rin àbọ̀ mí ìsìn ó wàá pè wọn ó wàá ní ti máìkì lẹ́lẹ̀ fún ẹ ya alágbájá àtúbà àti tó ẹ kíní kan ẹ wọn alájí ní kírun ó ní kírun mẹ́jà tún misuse opportunity yìí wọn ò ní kéwòn ó ti wá àti láago mélòó aago mẹ́rin ìdájí aago mẹ́rin sinapila mi àwọn tó pè nígbà tó pè ń àwọn tó bá dín ẹ̀yẹ kí ni fún oṣù ọmọ ìyá náà sí ẹni bá fẹ́ jẹ sàárì ẹni tó múra jẹ kí ó ti múra jẹ sàárì ni ẹ ń já wọn yẹn ni o láàbù àsìkò o òkàdé tó ti sí تخافون أن يتخطفهم الناس آية من الأفان قالوا ẹ̀rù káwọn yóò bàbà kìdínápù yìí. Fàáwàkùn wà ayyádàkùn bí ásìrì. Fàáwàkùn ọlọ́ni mo dáàbòbò yìí. Wà ayyádàkùn bí násìrì. Mo wá pín in lápá pẹ̀lú àrùn sí lákọ̀dọ̀ mi. Ara rẹ̀ ni pé ìjọ bẹ̀rẹ̀ ráyè sẹ̀sìn tí ilẹ̀kùn mẹ́rin ní Mọ́kà ọba akẹ́dà sọ fún ànábì pé àwọn tó fẹ́ gbà fún ọ yìí àwọn tó náà wọ́n ti islam náà sọ hábà rẹ̀ tó wọ́n rí islam sí mẹ́ta ẹni wọ́n kọrí sí ẹtìrì bàbá akẹ́kọ̀ọ́ kọrí sí sọ́fíà ẹni wọ́n gba sọ́fíà lọ òun ló pa ibi àwọn àkọ́kọ́ lọ sí lọ sí sọ́fíà pé ẹni wọ́n bẹ̀rẹ̀ lọ́mọ ṣẹ̀ṣẹ̀ yẹn lẹ́wọ̀ amárẹ́tì sí mẹ́ta kí ló bẹ̀rẹ̀ dé sọ́fíà lọ́dọ̀ nàìjíríà kò sí wàhálà mi eléyìí tó ṣe ní lẹ́mà ìjọ tí àbúrò kò sí ìgbésẹ̀ àbúkọ́mọlúwàbí ni ọlọ́wọ́ sí ni ìsèpọ́nmẹ́lẹ́sọ̀wọ̀n èèyàn kan philanthropist ní olùsọ̀rọ̀ ẹni táwọn èèyàn mọ̀ dáadáa tó bá dẹni tó dẹ́ wípé ó wá máa ń kírun lára bá rẹ pé ó ń bí wa lọ́wọ́ ìṣe nǹkan kí ló bá kúrò máa ń pe arákùnrin kan ní Abu Barina Abu Dagana ìkànnì méjèèjì sí ìgbà tí mo tẹ́tù bí orúkọ yẹn ó ní apá kan wá ní dákun àwọn èèyàn ní dí mi lọ́wọ́ wọ́n ní wọ́n ń bí ìkọ́pọ̀ àwọn pẹ̀lú òun tó ń kí dákun ọmọ pé àdéhùn bẹ láàrin èmi àti ìgbà tó gbé máa wáwájú ààrẹ tí wọ́n ti kí ni wọ́n á máa kí wọn. kódà kò sí wàhálà ara ọmọ àti ẹlẹ́wọ̀n ti dáwọ́ àti ẹgbẹ́ máa bò. akọ́kùnrin bá lọ ọbẹ̀ ó kírun jọ́ kìíní ó kírun jọ́ kejì ó kírun jọ́ kẹta àwọn aládùúgbò wọn tó wọn fẹjọ́ wá o. arákùnrin tí wọ́n lé ládùúgbò rẹ̀ ládùúgbò wọn lọ́wọ́ ládùúgbò rẹ̀ Nígbà tí wọ́n kúrẹ̀ mẹ́ta lè kan, arákùnrin wa ní ẹ̀lẹ́ àwọn bákìrì ọ̀rọ̀ rẹ̀ yìí kápùn irú yìí, bí a kọ́ máa ti nínú ilé. Wọ́n máa ti kí ni kọ́ máa ti nínú ilé. Àbí kọ́ máa ti jẹ́jẹ́. Ìwádìí pátá ti ń kí wọ̀n ní kí bẹ́ẹ̀ máa. Máa ti nínú ilé ìwájẹ́ ní pé torí pé ọkùnrin wá kálọ̀ ìyẹn ni pé o gbà ní lálejò o wọ orí ẹ̀ lọ́wọ́ bàbàrà gbà máa bẹ̀rẹ̀ jẹ́mi ojú kíni lè máa bá ara jò lọ. ẹ wo àwọn yẹn dúró tó kọ́ ọmọlúwàbí ni wọ́n ti sẹ́rú ọba aláǹfà àwákùn wa ayyadakum bìnẹ́sìrì náà. wàrà sábàbùn nínà pàyìláàrí làálàkùn lọ́ṣùkúrú. ọba aláǹfà wá sẹ́yí pé wọ́n láàbùkù ìkà rọ̀jẹ́kọ̀kùn nínà pàyìláàrí. jíjẹ múmu nílẹ̀ nílò ọba dára ni mo tún pèsè rẹ̀ fún yín. jíjẹ torí nǹkan kan láàyàkùn tẹ̀sùkúrú ẹni jẹ́rú tí ó lè sìn ní dáadáa ni. وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا Àwọn ṣàhárẹ̀ wàtàálá ọmọ gbúra wípé gbogbo tí ó máa jẹ́rù pé màá mú kó máa gbọ́dọ̀ máa kọ́lẹ̀ fún yín. يعبدون إلا يشركون به شيئا. الله سبحانه وتعالى ó ní ẹwà o, mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe kínú ìjọpẹ́ kí ló àkọ́kọ́ ìjà abalẹ̀ kàtà àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni kìlá pàṣẹpẹ̀lẹ̀ àbùn ẹ̀ jẹ́ ayò àtẹ lórí ló lórí rẹ̀ ẹlẹ́sẹ̀bì ńkọ́ kà á fi ìsìláàmù ní ọ̀jẹ̀sìn tí ó ṣe kínú tí ó rinlẹ̀ jù lórí ilẹ̀ ayé ẹlẹ́kẹta àjẹkọ́kẹ́ yóò balẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ òní dẹ́rùbà lórí ní kọ́ oníṣẹ́ kínú òní mẹ́yìn àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn you can achieve it until you fulfill these three good conditions. Ewu mọ́jà méjì nínú. Ewu mọ́jà bá àkọ́kọ́. Yá bùdú lẹ́ni. Yá bùdú lẹ́ni gbogbo ìpàtẹ́ afẹ́ sí ọlọ́run. Èmi nìkan lẹ́sẹ̀ kí ni? Bẹ́ẹ̀ máa ṣe o. Allahu akbar. Yá bùdú lẹ́ni. Ṣé máa dẹ́kẹ̀ ọ̀gá ń sìn mí yẹn? Kì í máa sìn mí nìkan o. Láàyè ṣìrìkú nàbí iṣẹ́ ìhà. Ẹ̀ẹ̀mí mú orogún kankan pẹ̀lú mi. Àìsí ẹni tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sí lórí ilẹ̀ lónìí náà adẹ́pẹ́ tí ń bá wà láàlẹ̀ tí ò jẹ́ kí mẹ́ta yẹn kó wà tí mẹ́bù fáwọn èèyàn lórí ilẹ̀ wọ́n ṣàfẹ́kù rẹ̀ ni àwọn èèyàn sin ọba adẹ́dà nìkan àwọn èèyàn ṣe kí ni ẹ̀ka rí tí wọ́n lápá kan lókè lókè lókè lókè ẹ̀ bá bá wọn ká ẹlẹ́bù ọmọ ní ó má pa àwọn àtàwọn kan ó má má ń tẹ́ sí níta kó lápẹ́ wá ṣe báyìí ní ìsìn. lọ́pàá tó jẹ́ wípé àti tẹ̀ láwọn èèyàn ẹ̀rú wá ń ba àwọn ọ̀gọ̀rọ̀ láwọn tó ń ṣolú mímọ́ orúkọ ẹ̀rù àti tẹ̀láwọn àfá ńlá láyé lónìí ẹ̀rù ń bá àwọn èèyàn torí pé àwọn èèyàn ò fẹ́ bọ́lọ̀ nìkan dúró ọba adẹ́dàbẹ̀ ni tó lè mú ìjà ṣáájú tóbi nìkan ò ní ní ìtẹ́wò ní ìgbà ìtẹ́sì yóò fi tẹ́ máa sì ní ọlẹ́dẹ̀ ìtútọ́ ìyá àlùbù náà ní èyí mi kalẹ̀ ẹ̀rọ sí gbogbo ọgbà لا يشركون به شيئا ọ̀nà ìfọ́ọ̀kọ̀ ẹgbẹ́ bó ti wọlé jẹ ẹni mú kankan pẹ̀lú mi. Bí ṣẹ́ẹ̀ à ó kéré ni o, ó tóbi ni o, ẹbọ ìdílé ni o, ara jẹjẹ ni o, ògún ni o, Ọbàtálá ni o, kíní kẹ̀kẹ́ gbogbo ẹgbẹ́ kí ẹ pàtì. Láàrín ìgbìmọ̀ àbí ìṣẹ́ ìhà. Káyọ̀ kọ́bà tí ìdájọ́ torí àsìkò ẹ má ṣe tí ì lọ́bẹ̀ àmọ́ máa padà sílẹ̀ káàbà múra dáadáa èsè aṣáájú orílẹ̀-èdè yóò ní kú lọ́mọ haúsá káàbà ṣe kí ni káàbà lọ múra dáadáa ìjáfáájú orílẹ̀-èdè onífọ̀rọ̀ ọba ni ní ìpapá mọ́ gan-an àmọ́ ẹ lọ́wọ́ àjẹ dáadáa. ní àbúdú rẹ̀ ẹ̀ bá ti ń sìn ní gbogbo ọgbà sínú mùbọ́rìn الذي تقيم الاستمرار والتجدد gbogbo ọba ìlú nìkan lẹ́mọ̀ ẹ̀sìn tí a bá wá sí ìsìn nìkan ẹ gbọ́dọ̀ mú kẹ́kẹ́ òsà oko òsà lé gbogbo ọmọ wọn lè jẹ́ òsà òkè gbogbo ọmọ òsà pátápátá ẹ àtàwà ẹmẹ́rẹ̀ wọn nǹkan nǹkan لا يشركون بي شيئا لا يشركون بي شيئا ẹgbọ́dọ̀ mú kẹkẹrẹ ogun pẹ̀lú mi àṣírí kẹlẹ́ẹ̀kejì òṣùwọ́n tí sáájà àríjọ òsì nínú ẹ̀lú ọ̀rọ̀ torí pé ìlú kan ṣoṣo tí ń bẹ̀rẹ̀ ní tàwíìdì díẹ̀ torí kí ni sáájà àríjọ ó ní ká ṣoṣo owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ìdájẹ́ tẹ́ wọ ìṣètò àbóyá àti pé ká mú yàn lò ká fẹ́ sáájà àríjọ bàbá fẹ́ mú yàn lóní yóò máa fi ká lò yóò mú esi àlò ó sì mú ọ lónìí sìn lórí pé ó yẹ bẹ lọ́wọ́ ẹ̀. ṣé ìdájọ́ ọmọ ọgbà kan ti ń lọ ọkùnrin twenty years kọ́mà ṣé ìyẹn wà ogún ọdún kò sọ̀rọ̀ kò yájú kò jẹun kò mú ó ṣe kí ni kúkà mi lásán. wọ́n ti sílẹ̀ pẹ̀lú machine supported machine owó orílẹ̀-èdè ló máa fi sọ̀rọ̀ ajé mẹ́mẹ́ nítorí ẹ̀ ọmọ ọba ni. ó ní ká ṣoṣo wọ́n sì ní kàtó ìdí ìkú àwọn máa ń ná ẹ lórí lọ́dún.

نعم ومن كفر Gbogbo ẹni bá lọ́wọ́ tẹ̀lé sọmọ́ lẹ́yìn eléyìí owó tẹ̀lábẹ̀rin tí ọba aláàtọ́ láàbù lẹ́ẹ̀ẹ́kà ọmọ. Irú eléyìí ò ní lábẹ̀rin mo sọ. Kùláyíkà ọmọ ìfàsìkò, kùláyíkà

ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ومن كفر بعد ذلك Gbogbo ẹni tó bá ní òun ò ní tẹ̀lé, òun ní mójú pàdé òyìn, òun máa ti nǹkan mí pẹ̀lú ọlọ́run, ìláìka wọn sàtìkù, òun làwọn tí wọ́n jáde àwọn kò kínú, kò kí sì ní àdéhùn òsì pẹ̀lú wọn, àdéhùn àdéhùn pẹ̀lú kò kí. Àwọn olóòfẹ́ wà ẹ̀bọ̀ lọ́rù lẹ́bí na àtàkù. Àlẹ́bí na àrẹ̀mù. Àwọn tó ń bá ládé àwọn owó ní àwọn olùgbàgbọ́ òdodo. Báwọn náà, mẹ́tọ́kùn ti tàkàfẹ́. Ẹja bọ́ sínú ìfọ́sí wẹ́wẹ́ díẹ̀. Káwọn Ànábì sallallahu alaihi wasallam àwọn olùmọ́ní ànábì ò tí kúrò láyé torí pé ojú rẹ̀ lórí rẹ̀ lọ́ba dàda ti sàdé ò káàrin rẹ̀ lẹ́bí ní ó ti ti ń tẹ̀. Ànábì ò tí kúrò láyé tọ́lọ̀ ti sí mẹ́ta fún. Láti wo láti rẹ̀ka àti ìlú mẹ́ta kí ni ó ti ní wọ́n àdá. Wọ́n lé ẹ̀sìn sani òrírí ṣe mẹ́ta lójú wọn láì wọ́n yájú rẹ̀ láì. Ẹ̀sìn mẹ́ta àwọn mẹ́rin kan bẹ ní ìgbàsínisẹ́ ádà mẹ́rin ọ̀mọ́ ìsàní wọn wọ́n ẹni tí máa bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn dé ó wọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ gbó lọ ni. ọ̀kan nínú wọn ló gorí odò ìyẹn ni pé ó lọ gbọ́ omi tí ń ta lọ ẹ̀rọ ilé ìlú gbọ́ omi ah, ó tún fi ọ̀dà ìkarùn yóò dé àbúrà yìí pé bọ́wọ́ ọ̀gbẹ́ni ló ti kí ni yóò mú ọlọ́pàá bọ́ọ̀lẹ̀ ìṣọ̀gbọ́ nílẹ̀ tó o fi parun sínú omi yóò wú lẹ̀ padà kọ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́dẹ anábìlẹ̀ ti fi lágbájá bá padà wá ẹgbẹ̀rẹ̀ rẹ̀. àkóso ti yára ìwọ̀n ha àrùn sọ fún wa òun àánú àwọn tí wọ́n lé ẹlẹ́jáde ẹni tó lé tó wá di kí ni ẹni tó kọlọ́ ànábì ò gba gbogbo amẹ́ka o ẹ jẹ́ káwọn ò gbàgbọ́ yẹ dáadáa kò tẹ́ kí ni pátá lọ́wọ́ pé ní pátí òkí ni pátá wọ́n fi fún ni kí ṣe kó gbàgbó wọ́ wọ́n bá wọn o kò sí kálukú wo àti gbà wọ́n káwọ́ sókè gbà kọ́ bẹ́ẹ̀ lọ́n gbé bẹ́ẹ̀ wọ́n gbà kọ́ gba wọn tányányá òwò àmọ́ bẹ́ẹ̀ àmọ́ sọ́wọ́ bá àlè wọ̀ sọ́lọ́wọ́ sí ìlú yemen bẹ́ẹ̀ kó kàn sí àbẹ́gbà Muhammad wọ́n títì ẹ̀tùmá sí islam lókè ní ìlú ọ̀bẹ̀. kò sí kúrò náà ànábì ò sí kúrò láyé haifa àwọn Yahudi Madina ọ̀pọ̀ àpọ̀ta àwọn ọ̀nà lókè ní àwọn jájáde ní Allah subhanahu wa ta'ala ó bá káyọ̀ fún láì jẹ́ kó dà fún ara wọn náà kọ yóò kúrò ìgbóhùn àpò yóò tà wọn bí ayé. Wà á yí sí ìwò àìsẹ́bí rú ìyàwó láàárọ̀. ìyàwó lè ráyé pàgbé fún ara wọ́n tún lè rọ̀ láì. Nígbà tí wọ́n yọ kánù, wọ́n sì yọ kánù. Ẹnu wọn bá tó kù àwọn òmìnir àtẹ́gùn anábì ò tí ń kúrò láyé tí Islam ti wọ́ṣà ìyẹn rẹ̀ very close to Iraq mọ́ àmọ́tọ́ Islam ò lẹ́gbẹ̀ẹ́ ni ó ti wọ̀ bẹ̀rẹ̀ tí ò ní di wàhálà kálukú yẹ́dẹ́kù lúúnà ìdí ni láyé àwọn àyà. ṣé ìdíjà ìyẹn ni pé àdáwọ̀ ọlọ́run kára pé kí ni ó padà tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì lórí ànábì sọ́mọ máa wà lọ́wọ́ sọ́lá kò wá sí kúrò lórí ilẹ̀ ọba adẹ́bà ní ẹni tí ó rò ló lẹ́yìn rẹ̀ sáré o Abubakar Siddiq ní ìsìláfà tí Abubakar Siddiq ní ìsìláfà Abubakar Siddiq òun ni ìsìláàmù wọ éríà fáàlì sí. ẹ̀mẹ́ta àgbàdo ìsìláfà Abubakar òun ni Khalid ibn Walid ló lọ pàdé ọmọ ogun róòmù àwọn eléyìí tó kí ni àwọn eléyìí gbà pàrọ̀ fún so ó wọ ọbẹ̀ lọ ìsìláàmù di tó wọ ìrákì bọ̀ gbogbo tọ́kì ó ṣe kí ni ó wọ ọbẹ̀ díẹ̀ díẹ̀ láì sí wàhálà so látara bẹ̀ máa bọ́ láti súnmọ́ sáàmù díẹ̀ ìsìláàmù ṣe kí ni ó ti wọ ọbẹ̀ bàbá ń bá rí rẹ̀ ìgbà tó fi di kìláàfà Umar rọ́bì ọ̀wọ́ àánú wa bọ́ ọlọ́bàtà ayọ́ ní sí èyí náà máa ń pè ní kùtù hàásàtò àkàrà ọba náà kàn sí gbogbo òlú lọ ní. èyí tó lásìkò Umar omi ìsìláàmù wọ garba christian ló wọ áfíríkà gangan aláwọ̀ dúdú ní ìsìláàmù wọ egypt ó mọ̀ sí wọ egypt kí ló ti wọ ẹ́ ó ti wọ áfíríkà òun ló fà á ní ìsìláàmù ọ̀rọ̀ náà ó ní wọ́n ti àbùlá àti àbúrò ọ̀nà láti jẹ gómìnà fún prominent gbogbo àdúgbò yẹn gbogbo pọlọ́tì gbogbo wọn ní kíni àgbà ìsìláàmù tí ò tẹ́tẹ́ yẹn kẹ́kẹ́ owó yẹn wá pọ̀ kódà ó wọ níbi tó wọlé ohun tí ń wọ yóò kú lọ

ẹni tó ń pè ní Hormuz gẹ́gẹ́ kíkọ́wà Hormuz bùnú Hormuz yẹn ó ní àkọ́kọ́ Hormuz eléyìí tí Khalid bin Walid fẹ́ lórí ìjọba. Ajẹ́ wípé fàájẹ́ kan sọ pé pé àmọ́bì kan wípé ìsìláàmù wọ Fáàrìsì ìyẹn ní ìran yóò sì jọba ń bẹ̀ kọ́tà dúkìá bẹ̀ wọ́n na wọ́n ti kí wọ́n na ẹ̀wá ìwòlẹ́nì dúkìá tó wá ní wọ́n na lónìí ọwọ́ ta ló wà ọwọ́ mùsùlùmí bó ṣe jẹ́ pé ìwà àwọn gbádùn ó ṣe ṣe kí wọ́n kí ni wọ́n ti proclaim wọ́n ti claim kí ni republic of islamic of what of Iran islamic republic of Iran ó túnbọ̀ sí pé lónìí amẹ́ríkà fẹ́ ẹ̀rí ọkọ̀ kárí sanwó fún Iran Iran sọ fún pé tọ́ọ̀bà gbé pé ọjà gbogbo ọkọ̀ tí ó bá kọjá lórí áìláńdì lónìí ó lónìí kí ni ọkọ̀ sanwó náà yóò kọ̀kọ́ sanwó ọ̀yà àdéhùn sanu ọwọ́ àpáta ní ṣe ọba àtẹ́bí ṣe. يعبدون لا يشركون به شيئا يعبدون لا يشركون به شيئا ẹ bá ti lé tẹ̀lẹ́tẹ̀lú ẹ̀sìn tẹ̀lé tí ọba àdàdà tó ìlànà mi ni lẹ́bí nọ́ọ̀sì ọ̀hún nọ́ọ̀sì ìdí ẹ̀dì ọlọ́fẹ́ ni tí ẹ̀mí òun ń bẹ lọ́wọ́ rẹ̀ òun fi búra làyú ti máa ń nà lọ́wọ́ àádàlẹ̀ àmọ̀ ọ̀rọ̀ yìí ní ìsìlámù ni ọ ọ̀rọ̀ yóò parí yóò débi káwọn òkẹ́kọ̀ọ́ dé ọlọ́wọ́ parí ìsìlámù débi wípé obìnrin ní aṣoṣo tí ò sí ní ẹni tó lè tíráàmù obìnrin yóò máa tíráàmù lórí àkọ́mí aláàbọ̀ yìí náà kí ló tẹ̀lé bọ̀ yìí náà ìpinnu áwùjá ìjọba ń gbélé àkọ́mí lẹ́yìn orí tó bẹ̀rẹ̀ òkè ń bá gun àkọ́mí lẹ́yìn ọmọ ìsìn ìjẹ̀dá rárá obìnrin ó gun onígun àkọ́mí lọ́ọ̀tún kó nìyẹn máa gun àkọ́mí yẹn wọ́n ti gbé pákó wọ́n wà kan ilé sórí ẹ̀ ìgbẹ́ lóbìnrin máa dúró sí obìnrin nìkan ṣoṣo yóò wá máa tọ́jú láti híra fàájì tó gba àkẹ́sì ní mi ò mọ́ kí ní pẹ̀lú híra wọ́n ní agbègbè kan láti bó láti yàrá mi yóò wá travel láti ẹ̀yẹ́kẹ́rẹ́ travel on the high road láti láti wá sí mẹ́ka láti wá sí mẹ́ka tí ò ní láti wá sí hajj tí ò ní fẹ́ràn pé ẹni mọ̀ lóde àwọn bàbá ní àwọn ti witness rẹ̀. Àwọn orí obìnrin tó jáde láti Iran tó sì gun àkúnmí náà nìkan láì tẹ́lò ní ìlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti lọ́gbọ̀n ṣe kíni kò lọ́n ṣe ájì. Ibi tí fún àbálẹ̀ ẹ ṣe kíni ṣe àjẹsíá owó Iran kan ní wọ́n náà òun mọ̀ pé wọ́n padà ná owó ẹ̀rọ náà lọ́wọ́ ẹ̀rọ ìyẹn owó agbègbè yẹn wọ́n padà lọ abéyàn ní ẹyọ ọ̀kan mọ̀ pé yóò padà ṣẹlẹ̀ owó yóò pè àmọ́tí ní tọ́gbà tó bá dìgbà yẹn àwọn èèyàn ọ̀nà owó yẹn wò tí ó owó yẹn ti ya ọ̀tọ̀ ẹ̀ ọmọ ìgbà lọ́wọ́ yẹn kẹ́lí. ṣẹ́ńtì ni two million dollars ní ọjọ́ omi kan owó tàríìfù ni tí bàbá owó tó gé gbé kọkọjá san ọkọjá kò sàn kámọ́tọ̀ ti epo tiẹ̀ tó ní fún ara rẹ̀ ó ní epo tiẹ̀ bọ́ torí pé ẹwu àdéhùn ọlọ́run ẹwu èso rẹ̀ fún wa torí pé ọ̀nà yàrá ọjà ẹ lọ gbọ́nà mí kò lọ́nà ní ìfẹ̀fẹ́ gbà kò lọ́nà ní ìfẹ̀fẹ́ gbà gbogbo eighty percent yóò gba yúròpù lọ ọ̀nàdàwọ̀ dèjì ni ọ̀nàdàwọ̀ gbègbà ọ̀pá àtàdàwọ̀ á fi àjẹ wọn ó kì í òṣìṣẹ́ wọn wọn ò ní ṣe láì má lè eléyìí tó tó wá burú jù nínú epo tó pọ̀ jù ibẹ̀ ló nínú epo tó ga jù àdúgbò rẹ̀ wa kí ló bí wàhálà ní nàìjíríà fẹ́ bí nínú epo mẹ́rin àti ipò epo àgbáyé epo nàìjíríà wà. ìyẹn tó lè ṣe tactics bí amẹ́ríkà ń lò wọ́n ní pé bọ́ọ̀ bá tiẹ̀ epo venezuela epo venezuela ò ṣe kí ni kò ṣe bá lò àti kó epo kó tí ó fi lè wọ́ọ̀sì quality yẹn òun ti ń dábọ̀. Ṣó yẹ kó jẹ́ pé South America lórílẹ̀-èdè náà ń kọ́ ogun wa? Torí pé kì í ṣe tó bá wa mọ̀, ọ̀rẹ́ ara yìí yẹn ò kàn wọ́n. Epo ló ń ṣe kí ni? Wíwá tó sì wá àwọn iṣẹ́ ìṣe ọ̀fẹ́, wọ́n ìṣe ọlọ́run ló mú wá. Kí ìṣẹ̀bí ni láì sí nínú dáárì wọn? Kí ìṣẹ̀bí ni kí ni? Kí ìṣẹ̀bí ni máa ní. Àgbà ti lu ọjọ́ kan lórílẹ̀-èdè yìí epo one bárẹ́lì 1000 àwọn ọ̀dẹ́kí ní ànàfà fún ìgbé oúnjẹ epo làwọn ọ̀dẹ́kí ní wọ́n ò ti já ẹtún dàrẹ́ kúrúdù odidi rẹ̀ tí gbogbo kẹtẹ́rẹ́mù rẹ̀ làwọn ọ̀dẹ́kí ní òwò bá. Àyùbá يعبدون لا يشركون به شيئا يعبدون لا يشركون به شيئا عقل معاذ بن جبل رضي الله عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم قل mo wà lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run níjọ́ kan Allah ẹ̀ma gbọ́pọ̀ àlẹ́ ó ní mo wà lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ìyẹn ni pé kó tó ọ̀dẹ èmi àti ẹbí ìjọ gbogbo ràkúnmí kan tàbí kó jẹ́ wípé ó pa ràkúnmí ànábì ó pa ọkùnrin kí àtọ̀lọ́lọ́kùn máa bá ó ní àlejò sọ pé yá mọ̀áàzù ìrẹ́ mọ̀áàzù àtẹ́jùrì màhápù wọ́ọ̀ì alẹ́bìbàdì ǹjẹ́ ìrẹ́ mọ̀áàzù sọ ọmọ ẹ̀kọ́ tọ́lọ̀ ní lórí àwọn ẹrú rẹ̀ ó ní mọ̀áàzù ní wa ọmọ àtòjíṣẹ́ lórí ló mọ ìmì òmáwò ànábi wá rí fíjọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta ẹgbẹ́rẹ̀ tí mo sọ ó ìdè láàmù ah, láàmù kọ́ ẹja ọba ń tẹ̀yẹ̀ yìí pé ìyá kọ́ọ̀tì kíríkàtọ̀ làbẹ̀yìn àwọn sàdọ̀tọ̀ wọn ní làbẹ̀yìn káwọ̀ sàbẹ̀yìn mò ń dá inú dáadáa orí kó sí ń fà. ni mo dá bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó wá ní náà ló àwọn ẹrú rẹ̀ ni àtòjíṣẹ́ ìwọ̀ ọ̀rọ̀ mi lórí ẹrù rẹ̀ ni pé láyé aburú ní wàlá ìṣirí bí iṣẹ́ àmì kí wọ́n sì ní ká má jẹ́ kí ni ká má mú kàkà pẹ̀lú mi àdéhùn tí mo ní lórí wọn nù ká má jẹ́ lẹ́wọ́n yẹn kẹ́ ẹ̀dà ló dókun. ẹlẹ́kẹ̀jì àmẹ́tọ́ wa dà padà pé tó wá mọ kílẹ̀ tọ́ tí ẹrú ọmọ rẹ tí lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọ̀rọ̀ mọ́. àìpò má dùn mí ò máa o ó ní ẹ̀kọ́ ni pé tí wọ́n bá ti lè sìn mí lẹ́mìnì kan tó tó mo tàbí ọ̀kan tẹ̀lé ìyàsí méjèèjì wò láti fún rẹ̀. ó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ní condition wa wàhálà tẹ ẹ bá rí tí ń bá lárúbáwá bóyá ládàáyàn rí àbí tí ń bá Islam mùsùlùmí lápapọ̀ kí ṣe torí kankan àpò lórí àdéhùn ọlọ́run lọ́wọ́ àwọn tó pàṣẹ lákọ̀ọ́kọ́ ó pàdé rẹ̀ fún wa. wọ́n ti pàdé kan ó wá bá nàbọ̀ Muhammad ó lè rí oṣù ọlọ́run dákun ṣé báàtì máa jí àmọ̀ sùn ní káà nílé gbé ìjà kalẹ̀ ẹ̀yẹ́ni pé gbogbo bẹ́ẹ̀ tí wọ́n mẹ́ta ọwọ́ ẹ̀ṣẹ́ kí ni gbogbo bíi fúlàní ni pẹ̀lú ẹ̀ka lè fúlàní tó gbogbo ìgbà yóò dàbí kí ni ẹ̀ka lè gbogbo ìpàlẹ̀ yín máa fúlàní ó sì fi ìgbà sí mo ẹgbẹ́ orí pé kò gbé gbòòrò yóò dá ewé fún ẹran rẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú gbóngbé yóò pàṣẹ bá bàtẹ́sẹ́ kí ni ipò ẹ̀sẹ̀ máa wà kankan lẹ́ni olóṣèpọ̀ káàkiri

tẹ́ẹ̀mẹ̀ tètè tí ò ní sí eré kan nínú orí kan ìdálẹ́gbẹ̀ẹ́ yín gbogbo bọ́ọ̀lù yẹn ti lè sùn sọ́kàn rẹ̀ lè balẹ̀ tó kí mọ́tà sí nàìjíríà ẹ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó sùn báyìí ẹ sùn náírà mọ́tà tẹ́ sùn tẹ́ẹ̀mà tẹ́ẹ̀mà harun tí tí ò ní ṣe kí ni tẹ́ẹ̀ bá dé bp lọ mọ́tà tó gbá mi lójú sọ́dọ̀ ọba dẹ́dà tí ò bá mú kankan mí ìmọ̀ bp yẹn bọ̀rọ̀ wálẹ̀ kò lóde ẹ̀wọ̀n àbí ti yẹn bọ̀rọ̀ ṣe kí ni wọ́n sọ òjòjò mẹ́díkù dọ́kítọ̀ ni wọ́n lè gbé lọ ọlọ́mọ́ra àwọn ìwà òsà òmùra tọ́pọ̀ ọ̀kadà láti ọlọ́mọ́ra ọlọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni nígbà àwọn ọmọ jáde àkọ́kọ́ wọ́n rí pé wà sẹ́tù fáwọn láti fi káwọn máa mú lọ tàwáàpù nígbà oníṣọ́ kejì wọ́n yí wọ́n tún wọn àwọn olójú àgbé ìgbà tí ó bá òkú rí wọn wọ́n rí ní ẹ̀dẹ́ àmọ́kò ní dáadáa ni wọ́n ní àdíjé kí ni àdẹ́mọ́ lọ ìgbà tó bẹ̀rẹ̀ fún òṣù yóò jí báyìí wá aláàjì lágbájá ọlágbàdì lọ

wọ́n làwọn sọ pé lọ fẹ́ ẹ̀rọ àpọ̀ ọ̀nà báyìí ló lọ wọ́n làwọn èdè júwe nígbà tí wọ́n dò wọn adìlẹ̀ tẹ́lẹ̀ wọn kọ́ pé ẹ̀yin kan gbó bì ẹ̀yin kan máa bọ̀ fún ẹ̀yin kan máa lò sí wọ́n kàn ti bọ́ bọ̀ fún ara ẹni ló bá rí nà. mo ní ìtẹ̀ni ẹ̀ lóṣogbo ní ti fi wọ́n sọ̀tà fún mi o mo ní ìtẹ̀lẹ̀ láì dọ́kítọ̀ ni mo ní ìtẹ̀lẹ̀ láì ọmọ ìfẹ́yìn ni wọ́n. but I ask you pé àwọn ẹ̀ rí nà jù ẹ̀rọ ò rí nà tó kọ́ ìgbà tí kí ni o ìgbà tó ń ti múra dé àti láti múra ò yabudunani la yushrikuna bi shay'a ṣùgbọ́n tó ti ṣe àbẹ̀wò Allah subhanahu wa ta'ala tó láti lè tẹ̀lé bá omi tí wọ́n ń ṣe àwọn èèyàn tábà ní ẹ̀rọ káyọ̀tà kò sí àwọn ẹ̀rọ káyọ̀tà kò sí ìfà àmọ́tí àmọ́ wàhálà méjì ni ìkàkùkà ní nkà mọ́tò ẹ̀kọ́ kìíní àkọ́kọ́ kíra ní nkà ìkàkùkà èyí tó wá jù ní pé ẹlẹ́kẹ̀ẹ́dì ẹwọ́ ẹwọ́ ọ̀nà ilé rẹ̀ oṣù nǹkan mẹ́bẹ̀. tọ́gbọ́n adẹ̀ tuntun lẹ́nu ìmọ̀nà alápàtà máa yẹ ẹ wúkì làbí gbogbo ẹni láti ṣe nǹkan mára àbúkọ mára lé ọlọ́run nílé òde kìíní ń gbàdá ó máa bá yí. Kálí kò lórí àdéhùnlẹ́jà àgbẹ́jà wo àṣèkà ni, àdéhùn táwọn afárọ̀ Bùkárà àti Mùsùlùmí tí wọ́n kà ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam sọ ó ní inna Allaha lọ́wọ́ àwùjúwìyà ní àlùkàrùdọ̀ àmẹ́bí ní ìjọba àrẹ́bí kẹ́dùkú ni wọ́n kọ́kọ́ tàbí pé ọlọ́run kó ilẹ̀ láì ẹ máa má pọ̀ bí wọ́n bẹ́ẹ̀ ni àrẹ́bí ṣe sọ wọ́n ká ilẹ̀ wọ́n kó di ilẹ̀ láì wọ́n ti gbé wá síwájú òun wọ́n fọ́ àtọ́lọ́run kó ilẹ̀ láì ó gbé síwájú ó ní fara mo wá wo ibùyọ àti ìwé àti ìbùwọ̀ ẹgbẹ́ tó bá gbé wọ́n gbà kò tó wá bí ẹ̀rọ yìí báyìí wà ní China ní kò Europe ní kò Africa ní bẹ́ẹ̀ tí wọ́n yí lójú kàdé báńkì náà ti ṣe ní gbogbo orí ilẹ̀ nu. ṣé ni wọ́n wá sọ fún mi pé gbogbo ibi tó jù rẹ̀ kàn ìgbẹ̀ lọ láàrin wọn yóò dégbé ní yóò dé. àmọ́ ti túmọ̀ pé kò tí ì kúrò láyé ẹ̀wọ̀n sàhábẹ̀ rẹ̀ gbà tí wọ́n ti àlífà rẹ̀ gbogbo ibi tó àmẹ́bẹ̀rẹ̀ ìbéèrè tó bá béèrè ni pé anábìdé yóò Now they were not concluded. The fastest growing religion in the world is what? Fastest growing. Àwọn yẹn o. ẹ̀fẹ́ gbà ní. Wọ́n wá ń wa láì wàhálà. Lórí pé pé gbogbo tí mo dé orí gbogbo bẹ̀rẹ̀ láàrin mo tí wọ́n ti dẹ̀rẹ̀ alágbára láwọn ẹ̀tàná ẹ̀sìn tó dé fún alágbára tí wọ́n jẹ́ dẹ̀rẹ̀ tó kájú ayé ọjà mẹ́jẹ̀mú yẹn láàbùdù rẹ ní. láàyè ìṣèlú nàbí ìṣe ìhà. ẹ jábọ̀ àwọn padà ká bèrè bèrè kan. ǹjẹ́ lásìkò oró náà àbí lásìkò Khalid bin Walid tó pàdé ọmọ ogun rọ́ṣọ́n ó ti ẹjẹ́ bèrè pé tí ọmọ ogun yẹn ló pọ̀ jù ní àwọn ogun Islam nígbà tí a máa kọ́ hundred thousand wá ẹ̀yà kan kó three thousand wá tó ń dọ́ra wọn òjọ́ra wọn àti tí wọ́n ní ọ̀rọ̀ yẹn tàbí ọ̀rọ̀ tó yẹn ní mẹ́jáìs àwọn tí wọ́n ní rìn ẹgbà tó ṣe kí ni ogun àtàwọn tó jẹ́ pé ọfà àtàdá àtẹ̀sínú ogun àmọ́ tí wọ́n kọ́kàn lé tọ́ba dára fún wọn láti yọ ní pé wọ́n ṣe ni ọjọ́ ẹni tó gbé ọlọ́run wa. èmi àti ẹta bá fẹ́ láti yọrí lórí gbogbo àtàwọlé wa wọn àtàfẹ́ kọ́ mọ̀ òkú ilẹ̀ lé wa lọ́wọ́ ká fẹ́ gba orílẹ̀-èdè nàìjíríà yìí lọ́wọ́ ó ti agbára ló jẹ́ kí n padà rí pé n tó lè mú àṣeyọrí bá mùsùlùmí orílẹ̀-èdè yìí láti já sáájú àní ibi ọlọ́pàá yóò sá sáájú fa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mùsùlùmí tó ní ara ń mùsùlùmí tó ní ara ń tó mọ ń ṣe tí ń ṣe ìsìláàmù lójú méjèèjì níwájú àti nínú àti níta. Yàgùdúrà ní láàrú ṣe kúrò ní ṣẹ́yà. ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون الله سبحانه وتعالى àdéhùn tó ṣe fún wa ni àpá àwọn Bukhari àti Muslim ọlọ́dìṣẹ́ ọlọ́sọ́lọ́wọ́ àlùwàsọ́lá sọ wípé látara ló tọ́ ikọ̀ ala ń mìnà ọ̀mìnẹ́tì ìrìnà àlàlhàjì gbogbo bí táyé wo lè wá sọ ẹ̀lọ́mọ́ àwọn kan wá ń bẹ láyé òfin máa jáyé gbogbo bíbàjẹ́ ẹ̀jẹ̀ wọlé pọ̀ tó àwọn kan ò ní yẹ wọn ò ní bò lórí pé ní ìyá gbogbo nà ní láàárín àwọn máa tẹ lórí ẹ̀ hátà láyé dúró mẹ́ta lẹ́lẹ̀ hùn gbogbo ẹni yàtọ̀ sí wọn gbogbo ẹni yàtọ̀ àwọn òní pé bàbá wọn àwọn bàbá bẹ lórí ẹ̀ ara rẹ̀ díẹ̀ díẹ̀ ni àtẹ́kù padà rí tí ọba ti ń bọ́lẹ̀ láti inú plane ló ti máa kó pamphlet fún mi ẹ lọ wo ní ẹ̀kọ́ bọ́ọ̀rù wa nínú plane síbà àwọn ìwé ká máa kó fún wa àwọn ká fẹ́ lọ ájì ẹjẹ́ àwò ẹ̀ ní bá ìwé bóòlù ẹ̀ ti gbà wẹ̀ ìwé báyìí ìwé bọ́ọ̀lù wa ní kíni àti dẹ́sẹ̀ gbà fún mi kò sẹ́yìn ìbọ̀kànlá bóòlù ẹ̀ ti mọ́ lọ́nà ṣoṣo àwọn kàbí máa bàtẹ́ jẹ́ wọ́n ti kíni gbogbo tí wọ́n bá máa sọ dáwọ́ tó kàwé ìmọ̀ ọlọ́run lọ́kàn ìmọ̀ ọlọ́run lọ́kàn ẹ̀yìn òní tí wà ní Báwo ní Tíwà ní ìṣòro sọ́kàn pé bí sàṣeyọrí wà ibẹ̀ ni ẹ? Kí ni ìbá ti gbà gbogbo táà lè nínú ìbára òde kí ni? Lè ṣàtẹ́wọ́ bá àbọ̀lọ́wọ́ bá lọ́wọ́ wa. نعم ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ومن كفر بعد ذلك gbogbo nípa kọ àtẹ́fọ́lọ́mù àtòjíṣẹ́ rẹ̀ lẹ́yìn àtọ́rọ̀ ìkíra ajẹ́pẹ́wé ẹrúgbà òun ló jáde kúrò lábẹ́ àdéhùn àtàbí àmàṣe ọlọ́run akọ́mọ̀jẹ̀ká fi ọ̀rọ̀ ọlọ́run lẹ́lẹ̀ nígbà وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول

adájọ́ pé gbogbo nǹkan àtẹ̀lé bàákà nínú Islam lẹ́yìn ọ̀bá ti kí òun kò sí ìṣòkí ni kò sí ìṣèbádà láti ń sọ fún ọ̀nà ya wa gbogbo ẹni sọ lọ sáárù kan tó ń lọ bí ìjòkó ẹ̀sìn kan tó bá ti ń kì í ráre wọ́n ń ṣeré ń bẹ̀ ni o. alẹ́bí kan ó wá kí òun kéde tètè jìnnà ọ̀rẹ́ o. lórí pé olórí ìjọsìn nínú Islam orí kíni àti imú ìjọba ẹgbẹ́rún e dúró ìtumọ̀ nǹkan tí yàtọ̀ lè kọ́ àmàtẹ̀ sọ̀lá ó bá tẹ́lẹ̀ bẹ́rù dúró òun náà ní kí ló lè tún un ṣe àmójútó kí ló lè bàrún jẹ́ alágbègbè ní àrùnkọ́ wọ́n fẹ́ kí gbogbo wa ká lọ dúró ká sì lọ padà kí kálukú wá wò pé gbogbo orígun òun kọ̀ọ̀kan láti tẹ̀síwé láti lè hẹ̀rọ ìlà tẹ̀sí ìdẹ́rù wá sàlámà ká lọ wò pé ìjẹ́ ìnàmú ọ̀fẹ́ wọ́n sì gé bẹ́ẹ̀ kan sí ká lọ wò láti tẹ̀síwé láti lè hẹ̀rọ àtàkìní àtàtàsírí láti sálámà báwo mẹ́sẹ̀ ní ká ṣe gan àti ìmùsọ̀ láti mọ̀ kí ló sì lè bàjẹ́ èèyàn fẹ́ dẹ́rùn dúró bó láti náwọ́ bó láà káwọ́ sí bó láà mọ̀ wò báwo láà ṣe rùkú báwo láà ṣe gbórí sókè ọ̀kan náà àfáwọn sọ̀rọ̀ sí mọ́tò sọ̀lá bàbá kan ló sẹ́ndẹ̀ sí ni wọ́n rú pé àwọn afáàní ṣe wàhálà fa lórí YouTube ọwọ́ amọ́mọ́tò kan wá ní dákùn àwọn èèyàn tí òun láwọn ah, èèyàn tí òun lọ́dọ̀ tèmi orí tí ó kọ́ bàbá òfin láwọn èèyàn kírun ni pé gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ń kírun láyé lónìí tí wọn aláwọ̀ ń pẹ̀lú màmú wọn ń jẹba pẹ̀lú màmú mi ẹgbẹ́ ní láti jọba pẹ̀lú màmú òde kí kò ní rùn. báwo kò sí bàbá yẹn tí o di ibi káàdì mi lẹ́nu àlàyé máa gbà káàdì mi ni àwọn ni ẹ̀ máa wo àwa nítorí pé tí mo bá ní àwọ̀wọ̀ àkìbáwò tó bá ní àkìbáwò tán lábẹ́ aláàpàpàmọ̀tẹ̀lára látẹ́sìbíkù ìmáàmù wà látìsàwò ẹgbọ́dọ̀ sáájú mọ́mù ẹgbọ́ ọdún ẹgbọ́dọ̀ dọ́gbà pẹ̀lú ẹ̀ ẹ̀sẹ̀ lọ́nà àwọn tọ́lá ń kírun lẹ́yìn mọ́mù sáárí ìmáàmù báyìí tí mọ́mù bá ti lọ báyìí àwọn ẹ̀sẹ̀ kíni àná lọ wọ́n bá ó ti lọ rùkú yóò ti rùkú fún káwọn ọdún kíni rí rùkú rẹ̀ yóò ti dúró káwọn ọdún ẹgbà gbọ́n sókè yóò ti gbó sẹ́mi Allahu liman hamida ẹgbà ìlàwọ́ bẹ̀rẹ̀ kí látò kúrò ẹgbà lọ sùjú ibi tó jùlọ kí máa wọ́n bẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ kí ni wọ́n tẹ̀ wá jágbàlagbà bí wọ́n tí òun fún wa ẹgbà dọwọ́ wa wọ́n

àwọn àlọ́kùnrin ọ̀dí ká máa ṣe sàárà ẹgbẹ́ àwọn sàánú ara wa ẹgbẹ́ ìjọba àbàdánù tó ní lápò máa ṣe yẹn wàá tù zàkà ẹnu láàánú àwọn aláìní. wà á bí òun rẹ̀ fún wà á fi òrò àti ìmùsọ̀lá ẹni pé ìkọ́lẹ̀ ti wà ìta zàkà lẹ́bùgbà àǹtẹ̀sì lókà lókàkà rọ̀ sóòlù tó kírun tó bá yọ zàkà yóò ó ti yọ kàkà ní ọdún lókè ní o tí ọba ti bá mi o làálà kó. làálà kó tó àwọn. ṣé ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ kẹ́yìn òun yẹn tẹ̀lé. ó padà ṣe fàyè wá sí ọ̀pù là. a jẹ́ pé bàbá ti láti ẹgbẹ́ òkè wọn báyìí tẹ́kí ni wà sí ilẹ̀ ilẹ̀. láti sọ fún àná àwọn èèyàn lẹ́nu abẹ́ náà sọ́dún yọ ọ̀kọ́ lọ ilẹ̀ yóò bá ṣe kábàtì ṣìbáwà alájẹ́ àkíní ńgá ẹ̀ṣìbí sàárà ìbáwà fún wa ni o wọn láti ń lo ń lo fún ara wa gbogbo ọmọ ní sàárà ká padà bẹ̀rẹ̀ sí ni àbí òun ẹgbẹ́ pọ̀pọ̀ kù àwọn èèyàn gbé bàtà tó ga tuntun wa lọ. wàhálà zaka wọn ni wà á sí ọ̀rọ̀ sùn gbogbo tó lè jẹ́ kí òun gbà kí sàárà òun gbà òun ní kẹ́tẹ̀ ní kíni o. ajẹ́ gbogbo gbogbo tá a bá ṣe ọ̀dà ìrẹsẹ́ bí ní kí ẹ̀rọ kan òun fẹ́ jọ ìjọ ìpéyà gúrùpù kan mo ní ẹ̀rẹ́ péyà gúrùpù yẹn oníṣòwò wọn máa ń fáwọn láwọn àdúrà àdúrà tó lọ́kọ̀ máa ń fáwọn so wọ́n ní àwọn táìpù kan tó tọ̀ káwọn ṣe báyìí káwọn ṣe báyìí prayer ó kọ̀ yẹn gẹ́gẹ́ ló kọ́kọ́ bàjẹ́ prayer kí ni kò sẹ́ńpè ní prayer group prayer group kò sẹ́ńpè dẹ́ ní Islam torí pé sọ̀lá àtúntà ń sẹ́wọ̀n kí mo prayer kí lóyún ẹ̀rọ ìjọba ta ti prayer kí lóyún ìyẹn ìjọ prayer group adẹ́kọ̀ prayer group tó adẹ́gbà fún wa lẹ́nu wákàtí mara àrùn wa gúrùpù láti máa pàdé ní láti pàdé ní gúrùpù ẹ̀ gbogbo gúrùpù yìí kò ní sáwọn ọjọ́ tẹ̀wọ́ bá. ẹ̀kejì àmẹ́tí sọ́mọ́ máa tọ̀lọ́ àtàwọn kan ábà wọn ò káwọn èèyàn jọ pé ẹja ẹja máa fún ilábí àtẹ ẹ̀ máa ṣe. ẹ̀rọ àmẹ́tí yẹn nàná. wà á kí ó àrùn. làálẹ̀ fún tòrò àmì kẹ́ a lè ṣe bẹ́ẹ̀ fún

kí wọ́n lè túnṣe ara wọn láàdára wọn Suratul Baqara làfáǹkà má jẹ́ ni tí ó máa rara wọn lọ́wọ́ ó máa fara wọn láti ẹ̀dáadáa wọ́n sì máa pọ̀ fún àwọn olùdíje ọ̀la. Ibi táàtì wa mọ̀ wọn ni pé yùkí mo sọ̀la. Mo sọ pé wọ́n ṣe pé yá bù. Yùkí mo sọ̀la. Ibi táàtì máa mú Wọ́n sì máa yẹ làkà tí ó bá ti ṣe lẹ́yìn ohun pé àwá o, ẹ̀rọ máa máa sọ̀rọ̀ owó ni o, bá ti wú nílé kíni, méjì náà. Ara, yìí kí wọ́n tọ́lá, wọ́n yìí kí ìzàkà. Wọ́n sì máa yọ làkà. Wọ́n yìí kí orúnà wọ́n ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ onígbàmà tẹ̀lé wọn ò sọ pé kásẹ̀ láàpá kan tó bá tún tako tọ́lọ́ àti ní àtòjíṣẹ́ rẹ̀. Àwọn ẹ̀yà bùnà ìkà ọba mẹ́ta ní gbogbo ọkọ̀ máa lè ṣe yẹn, láyọ̀ àwọn òmùwọ̀ òun náà ó padà sí wọn. Ìrìnà akíìmù ọgbọ ọ̀jọ̀gbọ́n ni nǹkan tó ń mú ní káyè tó tọ́ ọ̀nà tó yẹ ká ti sìn náà ló ti là kalẹ̀ fún wa àti ká gbé bẹ́ẹ̀ owó ló ń fẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó bá fún wa níṣẹ́ kan ẹ̀rí pé tó bá fún àwọn ẹ̀tọ́ abẹ́kùnrin ládùúgbò kan o ìsúná àwọn ẹ̀yẹ mú wé o yálà chief tó tọ́ àwọn ẹ̀fẹ́ yálà chief ilẹ̀ mọ̀ táwọn ọmọ ṣe mélòó là ń ṣe kí ni mélòó là ń ṣe mélòó là ń ṣe. àwọn wa ṣe Abu Muhammad Nasir al رحمه الله رحمه الله تعالى ومن صرف التسبيح بعد الصلاة ومن التسبيح بعد الصلاة ẹwà kò tó bàbá yẹn sọ̀rọ̀ nílẹ̀ làwọn ará ti sọ kéde nílé ọba ọba ta táwọn ilé ìgbà wákẹ wà rí wa ní áfíríkà tí mo bá sọ náà ẹni tí ò bá áfíríkà yìí wọn rò sí sọ bàbá yìí bá áfíríkà yìí náà wọn pílẹ̀ fídíò fún wọn wọn lè pílẹ̀ fídíò fún wọn wọn fi fẹ́ wọn fi jọ́ọ̀dì tí wọn ò rí àwọn tó bá ká òun ṣe subahana láì tàbí kiri àwọn náà ṣe subahana láì tàbí kiri tí wàá kiri láì kiri náà tó ju kiri lọ ẹgbẹ́ máa hundred àwọn bàbá ní bóòlù owó tí wàá ṣe. bí o ti sọnù kírísì ẹ̀nẹ́ bí o wàá ti ṣe lọ. Alhaabu ya ó ní àlẹ́kà alùyù kára àádọ́ tẹ̀sílẹ̀ ẹ̀yà zẹ̀zẹ̀ mi. Àyà ń ṣe tẹ̀sílẹ̀ wù nù. bàbá wa kà mú wá rí pé ha àti tí ìbá bẹ́ẹ̀ sùmánà náà thirty three yóò fara balẹ̀ yóò tẹ̀sẹ̀ ìdáhùn torí pé òun ṣe ṣe subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah ẹ̀mú tó ìfẹ́ tẹ̀sí ni walhamdulillah walhamdulillah walhamdulillah walhamdulillah Allahu akbar Allahu akbar Allahu akbar. Sébà tí máa túnmọ̀, kò rí bẹ́ẹ̀, ẹja máa bá lọ. Wà bí rọ̀tún lẹ́nà àìlẹ́gùn tó àwọn. Wà tí àtẹ́rù tábà ṣe, dùwáwù tábà ṣe, lọ́dìṣẹ́ láti ní ẹni àti ní àṣẹ. Mo torí tí wọ́n yẹn tó dùgbà, ọlọ́run mọ̀ ń ṣe after láì ọgọ́rùn-ún ọ̀tẹ́mìtì. Ànábì lélẹ́yìn ó ṣe ti dábìtì lọ́ńtọ́ ànábì dájú foríjì, ara òun ti foríjì, wọ́n á sáré lọ́wọ́ ọmọ alẹ́ ẹ̀ka tí òróró sùn náà wọ́n dá sí wọn à kókò máa ń ṣe sí ìlera bíi one and ten ló máa ń ṣe kóhùn tó sùn ẹ̀ lè sùn láyé bóyá lè rórun sùn. àwọn àbá ẹ̀ka kò sí ló máa ń ṣe sùn ó píjà lọ́wọ́ ti kiri náà ó bá yàwó máa ṣe yókù ó sì máa ń lórí fóònù ẹ bá ti dàtò tẹ́ fẹ́ sùn yóò ti sùúrù fún yín ẹ jáde ọ̀kẹ́ ọ̀kan káwọ mẹ́fà bẹ́ẹ̀ ti sùn bẹ́ẹ̀ bá pọ̀ lé ẹ mẹ́fà lọ́la. irúfẹ́ ẹ̀kùrùsí yìí Allahu akbar ṣẹ́kẹ̀ wáyé nìbálí àbátọ́sẹ̀ tíra sọ́ọ́rì mọ̀bàtà bàbá sí bẹ́ẹ̀ bá lè ka alákàtì nọ́ọ̀sì méje alákàtì nọ́ọ̀sì méje ọlọ́kàn ló balẹ̀ o wọ́n ní kò ní kakó èwì gbogbo tí bàlá àmúlá burúkú bẹ́ẹ̀ alákàtì kí ni àdìmọ́ọ̀sì ọ̀gá ló yẹ̀ wò ẹ̀ àmọ́ ọ̀gá tí kò lẹ́ẹ̀ka làwọn eléyìí ni bọ́ọ̀lù ẹ̀dẹ́ ń ka táwa wọ́n ti ń kà yàtọ̀ sí báwa ti ń kà wọ́n ti ń kà yàtọ̀ sí báwa ti ń kà wọ́n bá وأطيعوا الرسول لعلكم ترحمون وأطيعوا الرسول لعلكم ترحمون àwọn tó bá kírun ní ara mọ̀ mẹ́ta ọlọ́run mẹ́ta ṣáwá ló sọ lélẹ́ ohun àbẹ̀ mẹ́ta ṣe ọlọ́run fún wa ẹ bá kírun tán ní mẹ́ta àbí ní mẹ́dínà nígbà míì ṣé fi ẹ̀rọ tó lẹ́ ti jáde mẹ́ta mo kírun pẹ̀lú bàbá kan ní two thousand and five ó ti yé àtijọ́ kírun bàbá kírun kan àwọn ọ̀gá dé mo ti máa bọ́ bàbá yìí bàbá àwọn ará èkó ni ó kírun bàbá yìí ní ẹ̀dúró lẹ́gbẹ̀ẹ́ mi wá dúró àtijọ́ tó ní Ògùn state àbí Lagos state ló bá wá àwọn amú wọn ṣiṣẹ́ bá ti sábà bàbá yìí àtàwọn ọmọ nàbẹ ẹja máa lọ kọsàkọsà sá dìde kọsà dìde múna ẹja lọ ẹja máa lọ lẹ́yìn ní òpinlẹ ọ owó tó wà lẹ́yìn kọkọjá ẹ̀yin nìkan lè dúró tì yẹn bí sẹńtítà tó dákó fún mi ẹjẹ kó ẹjẹ lè pè kẹ́mà bàbá ìka bu ẹkùn ni ma ẹ̀hù bí bẹ́ẹ̀lì ni ọmọdé ọ̀hù kílódé àtọwọ́nù láwọn òṣòwò kílódé inú ọ̀hún kílódé láti lọ tútù kílódé ní àpá ọlọ́mọ ló sá mú wọn láti ní sẹ́mítì yíyẹ sí kò bá ti kú lásán náà nì lọ́rọ̀ ìmọ̀rún ti kàkà ẹni ìfẹ́ ìbámu dáadáa àwọn akọ́wà máa sa kùránì rẹ̀ rẹ̀ làwọn káwọn ọmọ mẹ́ẹ̀ẹ́dógún jọ àbí ọwọ́ àtàkùn àìlá wákàtí kan ọ̀yà kí làǹdì. Wà á sí ìrọ̀sùn ẹjá níbi ń pàtẹ́ àti ń pàràfẹ́. أتحسبن ومأواهم àwọn tẹ̀lé ọlọ́run àwọn òtẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ má kí wọ́n rò ẹni kí wọ́n rò àdáwọn ọmọ àbáwọn lè lọ́wọ́ àbáwọn lè lọ́wọ́ àdáwọn ọmọ àwọn lè kí lamẹ́ríkà rò tẹ́lẹ̀ kí káwọn kan sí àbí òkà látàkà ọ̀nà lẹ́bí ìdá káfàrú aláìwọ́. ṣé àwọn àwọn ní kẹ́líbọ̀dì lágbára ìjọba òkáwọn òsì ọba mẹ́ta òkà ń síta rè ká. ṣé bá tún wá dá nípa rẹ̀ tó ká. Amẹ́ríkà ò bẹ̀bẹ̀ fún àlàyé kan rí ẹ bẹ̀bẹ̀ pé kan sí fire. Ìran mi ni ògbó lórí ká sí fire. Tó bá ti lè kọ̀ fún ìdí ten condition, abẹ́rẹ́ má bínú. Ọ̀nà bí mọ́ra. Ọlọ́nà sọ́ọ́dọ̀ rẹ̀ wọ́n ní àwọn tí ń jẹ pẹ́sẹ̀tì orílẹ̀-èdè kan àwọn òbí ti Trump àwọn jẹ lásìkò yìí. Orúkọ orí rẹ̀ ó jọ rẹ̀ lójú. Ó jọ rẹ̀ lójú. Ọba aláàbẹ̀ ẹ̀ bàbá làbájì sọ̀rọ̀ yìí. Ó ní lábára bàbá nà lẹ̀bí nà káfàrú. Ṣé àwọn kò kí kó lè ṣẹlẹ̀ sáwọn lórí rẹ̀? Wàhálà wọn mọ̀ nà. Àbá wọ́n jìyà ayé wọ́n kàn wá wọná lè kìyàmà. Wàlàbí sálùmí. Wàlàbí sálùmí sí ìpínlẹ̀ burú. Ó jẹ́ àbúrò àyè tí ìyàmá padà sí mọ́lẹ̀ ìkàlẹ̀ sí wa. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم نعم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم إلى الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث أوراق لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم بعضهم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم يا أيها الذين آمنوا أمام كجملة جملة الاستناشية يعني في أورو ó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tuntun àmọ́ ọ̀rẹ́ kìí ṣe tuntun nínú súrà yìí ó ti sọ sáájú tẹ́lẹ̀ àti ti àwọn ìgbé súrà yìí ní súrà tó làákàm súrà tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ pàtàkì jùlọ ọ̀rọ̀ ìbálòmọlé pàtàkì jùlọ ọ̀rọ̀ obìnrin pàtàkì jùlọ ìdáàbòbò ara ẹni ìkóra ẹni níjànú ìdílé ìdìlẹ tó kalẹ̀ kápẹ́ ní ọ̀rọ̀ ẹni amúkùn ní ẹrù ẹ̀wọ́ olókèlè wó ibi títa ti gburugburu torí ìfẹ́ òṣàdé tó rí bẹ́ẹ̀ ilé mi ò ẹwà ọba náà ti tù wá ó wá ẹ bá ti lè tẹ̀lé tọ́lọ́ ìtẹ̀lé òjíṣẹ́ àwọn òfin inú sí ni ẹ lè tẹ̀lé ẹ wá pè wá ẹmọ ìwà ìyá àyù bíi nà ámì àwọn ilé yé àwọn tí Ẹwà ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ nígbàgbọ́ sọ́nà àtòjíṣẹ́ rẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe súnmọ́ òjíṣẹ́ ọlọ́. Ìyẹ́ rínkùn àwọn ìka tí wọ́n fẹ́ bá ọkùn yìí, àwọn tí wọ́n fẹ́ sọ fún gbogbo ìgbà tí wọ́n bá wọ mẹ́ta yìí, ẹgbẹ́ wọn máa gbà Wọ́n máa dé kí ni tí wọ́n máa gbà yọ̀ǹda ká wọlé o. Kí wọ́n tẹ̀

ó bá géńdé àti àwọn ìyàwó lọ bọ́ lọ́mọge ìlú àti kí ni ó bá ní àwọn ẹ̀fà eléyìí náà wọ́n wọ bọ́ ṣẹ̀tì nínú inú inú bàárù ó bẹ kó bẹ́ẹ̀ nìyẹn. yes ilé máa dàrú torí pé ibi tí ẹ̀ka fọwọ́ sí àfọwọ́ bẹ̀ ọ̀rọ̀ ló ní náà tó àdìfẹ́ sọ fún wa yìí nìyẹn tàbí òmùlẹ̀ yìí nàmàlà kàtà ìmọ̀ àrùkùn àwọn tí wọ́n jẹ́ wọn ọ̀dọ̀ tí wọn ò dàgbà àbúgbàgbà díẹ̀ ẹ̀rọ ni wọ́n ní wọ́n ẹ̀mọ eré wọn káàkiri ìpínlẹ̀ ẹ̀rọ̀n àwọn pápá ìkúnnù ló ṣe àtàwọ̀wọ́ wà lẹ́yìn yìí yàrá yàrá Àtàwọn tó tó lọ yẹ́pù lóògùn lè rọ́nà mí nǹkan, àwọn ọmọ yín tí wò sí bàlágà, tí wò sí bàlágà, tí wò sí màṣọ́. Eré pàmò ni wọ́n, kò sí tàkùn òlúwa bẹ́ẹ̀ ibẹ̀ láti ráwọ́ ọ̀dà òfin fáwọn tí ń sọ ajẹ́pọ̀ àwọn tó ń sọ lọ́mọ ọ̀dọ̀ yìí náà àwọn náà òbí jọmọ tó dàgbà àwọn náà gbọ́dọ̀ síkì ọgbọ̀dọ̀ jọmọdé èyí tí kì í sọmọ yín kí jọmọ ọ̀dọ̀ ni àtẹ̀yí tó wá jọmọ yín àwọn ti dẹ́pọ̀ mọ yín ni àmọ́ kò sí màtúọ̀ ọ̀rọ̀ maturity sí ó dẹ̀ ń bọ́ aláàlẹ́lẹ̀ because we can't clarify ẹ̀ ní o clarify rẹ̀ pé kí ni yá sí ìtàkùn maturity obìnrin àtọkùnrin ẹ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀kì ń tẹ̀ àti kọ̀mpútà rẹ̀ ìdáwà wàhálà ni ó orí bí ká ti gbé ọmọ yẹn dé wà láti dé bẹ́ẹ̀. ó wá láwọn tí wọn ò tí ì bàlágà àlùfólùmù ọmọ tí ò bá sì máa lálà. wájàbà gbósùn jùmọ̀ à lèkúnlé mọ̀ ẹ̀rì ni. àbẹ́bìnrin ìran ìwé jímọ̀ ó sọ̀rọ̀ ẹ̀yàn lèkúnlé mọ̀ ẹ̀rì ni gbogbo ọmọ tó wà lókè ní wọ́n ti bàlágà sí máa ti ajẹ́pẹ́ tá a bá gírèdì rẹ̀ pé ọmọ títí ń ṣe nǹkan oṣù lóbìnrin wàhálà máa dé ó lè ti mature before then torí kó máa yàtọ̀ síra wọn ọmọ tó gúnyàn ọ̀tọ̀ nìyẹn ọkùnrin tí irun ti wà níbo láwọn àyè lára rẹ̀ ọ̀tọ̀ nìyẹn téèyàn láwọn dúró lè. wọ́n ní àwọn yẹn a fẹ́ kí wọ́n máa gbàyọ̀ǹda kẹ́tọ́ wọlé wá báyìí nínú ó ti ra wù mí. Fẹ̀lẹ́ dàgbà wá àkẹ́kà ni wọ́n mọ̀ gbàyọ̀ǹda wọ́n ti ẹ̀jẹ̀ pé ọ́dà táìm wọ́n lè mọ́ gbàyọ̀ǹda àmọ́ gbà mẹ́ta yìí ó pàtàkì gan kí wọ́n gbàyọ̀ǹda torí pé kò sí ní fọwọ́n níwọ̀n nínú lẹ́yìn àlàáfà màrùwà tíríkà yìí lóye àwọn àsìkò yẹn ẹ sọ fún wa pé tó bá ti dà àwọn àsìkò báyìí má wọ yàrá mọ́mì má mọ́ àti kékeré ní mùsùlùmí àti kọ́mọ rẹ̀ ní kíni lẹ́sìn ara. Ní fọ́tìlì sọ̀lá tèlè fájìrì, tẹ́kọ́ ní káàkiri wà lùfájà ní ẹ̀rọ́kìlẹ̀ ẹ̀rọ àṣùbà. Ibẹ̀ láti mọ̀ wípé àti tí ọlọ́mọta gbà wá láàyè, fún oore tọ́lọ̀ lè ṣe fún mùsùlùmí, òun ni kó fún nílé ilé tó gbáyè, ilé lóde kí ni tó gbáyè. Ṣé bá jẹ́ kìí ṣe bàbá àtìyá àtàwọn ọmọ, wọ́n máa lé kí ni? Ó máa sọ yàrá kan náà ọmọ ọkùnrin tó ní yàrá tiẹ̀ ọmọ obìnrin kó ní kí ní kó ní yàrá tiẹ̀ àwọn èèyàn ò rí pé ẹ̀ẹ́n kì ní kan face me and slap you àdánwò tó kọ́ wọ́nà níbi tí wọ́n ti lówó tó wà pé kọ́ face me and slap you ọmọ yàrá kan balẹ̀ kan ní Egypt nígbà tá a wà ń bẹ̀ yàrá yẹn a bá da tébù ìpapọ̀ mọ́ra wọn àti pálọ̀ rẹ̀ kò fẹ́ tó gbogbo ẹsẹ̀ lọ́kọ̀ èyí ó kọ̀ ọ̀pù wọn ò ní kọkọjá èrú kiri ẹ̀kọ́ mọ́ọ̀kọ́ ẹ bá bímọ méjì ẹ padà wá lọ sí kí ni rúmà ń bá lọ ẹ̀kọ́. bá di mẹ́ta mẹ́rin ẹwọ́ ìfẹ́ kọ́kọ́ rà yẹn owó rẹ̀ tí a bá ti sán tán owó yẹn ẹ wàá fi yẹn rẹ́ǹtì òun máa ti sanwó nígbà tẹ̀ méjì tún ẹsẹ̀ ọ̀yá ẹlẹ́gbẹ̀tọ̀ aburú jù ọ́yẹ́tì tí ó wà kọ́ sẹ́yìn kò lè pánù wọn fi kọ́ ẹ̀ ojúlé mẹ́wàá ọwọ́ àti kíni wọ́n fi pánù kọ́ ẹ̀rọ̀pẹ̀ bá ń bomi lẹ́yìn ìdílé ìyára bá ń bomi ẹ̀lú wà lóore nù. Mímọ́lẹ̀ sọ̀lá tòlùfájì Adókìrò ọmọ wa ló ń gbọ́ fún wa rẹ̀ o. Ọmọ wa abọ́mọ ọ̀dọ̀ tó bá lẹ́wọ̀ yàrá màmẹ́ ó fẹ́ wọ bàbá rẹ̀ ó tó tí wọ́n kà ṣùgbọ́n kò gbọ́dọ̀ wọlé ó kàn sílẹ̀kùn báyìí àti kó báyìí ọ̀la torí táwọn yẹn bàbá lè sísọ lára màmá lè sísọ lára نعم وحين تدعون ثيابكم من الظهيرة àti àwọn àsìkò تدعون ثيابكم من الظهيرة àmọ́ ìṣẹ́lẹ̀ yìí ní ìbò ilẹ̀ yóò bá wọ́n lè tẹ́tù wà lọ́jọ́ owó délé ní wọ́n fàbí délé là. àwọn ìyẹn tẹ̀ adéjì pé wọ́n ní ìjẹ́ ọkùnrin àtòbìnrin tí wọ́n lè ní ìbàtí papọ̀ lọ́sàn-án ọ̀pá. ìyẹn súnmọ́ obìnrin rẹ̀ lọ́sàn-án o ìyẹn súnmọ́ obìnrin rẹ̀ lọ́sàn-án. ọ̀ lórí súnmọ́ lọ́sàn-án tẹ́lẹ̀ torí kò sí eré. òkè ni wàhálà rẹ̀ tó ń darẹ̀ láàmú. yes you start to see it ajẹ́ wípé gbogbo tí ń fa wàhálà fáwọn èèyàn lónìí atọ́bìnrin àtọkùnrin wa ẹ bá bí ẹlòmíì pé ìjọ wo ló ti sun ọ̀sán kẹ́yìn ní ọjọ́ gbogbo ti kọ́lá tó jẹ̀ náà kí ló ṣe kí ni lọ́dọ̀ fẹ̀yìn sí láì just fifteen minutes or ten minutes kò sí kọ́lá tó máa wọ́n gbé orí pé kò mọ́ wa lára àdéhùn lábẹ́ ni kí wọ́n jẹ́ kí kò wá da orí dáhùn yẹn lè kí tàájú torí pé kẹ́yìn bá kí tàájú lóru ó ti láàbọ̀ mẹ́rin àbọ̀ tí ò wá sùn sí kíndìkíndì káì láti tó gbogbo ní kí ó rí tó tẹ̀ láti pé báyìí èyí tó ní ìdíyẹn tó dókí ní ìjọba ìlú ìgbà padà ìyẹn yóò kún láǹfà láti lè jí lóru padà bẹ́ẹ̀ tó wá gbé wàá jù ú kiri fọ ó kárí ova tẹ́tí kárí ova láti àwọn ọjọ́ kẹrin báyìí wọ́n máa gbóná lé wọ́n bá yẹn lọ́wọ́ sọ̀rọ̀ sáà bá ní àbọ̀ ìrẹ́jì náà àwọn sọ̀rọ̀ àdá ó dá mi lójú lónìí wípé àtàbò mẹ́rin tẹ́ ti di àmàrùn ẹ̀ tí sùn lè sìn ní bẹ́ẹ̀ ni. Ìrẹ́ ìbẹ̀rù lára lọ́wọ́ rẹ̀ láì jẹ́ kí wọ́n tẹ̀ gbé àwọn mẹ́ta bí ìgbẹ̀fẹ̀ fún yàrá ká. Ẹ̀yọ̀ bá ti sùn kábà ń mẹ́ta kò sọ ọmọ màlẹ́rì àtọ́bá dẹ̀ lù bá ìlé ìbẹ̀jì ni. Yóò mú mọ́lẹ̀ ní straight. وحين تضعون ثيابكم من الظهيرة. Kẹ́mù yẹn àsìkò yẹn ọmọ wa ò gbọ́dọ̀ wọlé láì jẹ́ kó gbọ́ ẹ̀wù yẹn ó súnmọ́ ọkùnrin baálé àti ìyá wọlé kí wọ́n tẹ́kí tí wọ́n wà papọ̀ lórúkọ kò sí ní tí òdì ṣẹlẹ̀ ìdáàmì yẹn ẹ̀kọ́ sì ní fún wọn lásìkò yẹn ọmọ ògbọ́dọ̀ wọlé ńlá yẹn àti kó bá yọ̀ǹda kó sálámà kó kanlẹ̀kùn kó wá ní ṣe kí n wọlé tẹ́yà bá sálámà àmọ́ sọ fún wa tẹ́yà bá sálámà wọn ò tí ì fọ́pá ẹjọ́ ni wọlé wọ́n bá wọn ní o àwọn àlékún àlékún mùsàlá àwọn àlékún àlékún mùsàlá Salamu alaikum wa alaikum salam. A máa ti sálámà lẹ́ẹ̀mẹ́ta tí àbọ̀ sálámà lẹ́ẹ̀mẹ́ta tó bá ti bẹ́ẹ̀ ló kọ́ sí o o jẹ́ ẹ̀kọ́ ká gbọ́dọ̀. Ẹ má dùn máa ká bọ̀ lọ ọmọ wá ń ta. Sọ torí pé àbọ̀ mi kéré sálámà ó ti ti ó ti di kíni ó ti di lọ ọmọ. Ẹni sálámà lẹ́kọ̀ọ́ sálámà lẹ́kọ̀ọ́ sálámà lẹ́kọ̀ọ́ kíni. Ìgbà àbọ̀ ó yẹ kẹ́ ẹ̀kọ́ ọ̀pọ̀ lójú ni. àbí kéèyàn wá lójú wíńdò ó kọ́lọ́nà lẹ́nu ọ̀nà wọn ọ̀dà ló wá lọ́wọ́ wá lójú wíńdò wá á sábà lẹ́kọ̀ọ́ yìí ni mo àwọn èèyàn tó wọ̀ lójú. فإن لم تجدوا فيها àmọ̀gbé aláàkójọ mọ́ta tí wá láyàbalẹ̀ fa àwọn èèyàn gbádùn ayé wọn láì lówó púpọ̀ àwọn èèyàn wá lówó púpọ̀ wò sí ni kò wá rádùn ayé. nígbà ní ọ̀rá ti ìṣà ajẹ́ pé ká bá ti kí ìṣá ìtàn èmi àti ẹ bá lé wa pàdé kí ni ká padà lọ́wọ́ ká padà lọ lé. wọ́n yìí náà jù lẹ́yìn ìṣá ìmọ̀tò lọ assembly máa kò sí wà sí lẹ́yìn kí ni o lẹ́yìn ìṣá wọ́n ń ṣe wà sí lẹ́yìn ìṣá ọ̀pọ̀ kò sí wà sí lẹ́yìn ìṣá. wọ́n ní pé tí wàá fẹ́ mọ̀ ẹ́ ìṣá ìwà torí kó ń yá ó ń yá jù ló ń kọ̀wé yẹn láǹfààní bí ìṣá bá wọlé ní bí sábà rà ètò club tí wọ́n bá wọlé ètò club kí làkúrú nípa ti ní èkàtì. bàbá ti ní èkàtì tá a ti ní kí ẹ̀rọ ìdílé kò jáde ẹ wọlé lọ sórí náà ọlọ́run pàtàkì akẹ́rọ àwọn ọmọ alájọ ya wọ yìí a máa gbọ́ lọ́nà àfa wa ẹgbẹ́ láti lẹ́yìn iṣẹ́ àìkọ́ ọ̀rẹ́ ìṣekí ni ọ̀rẹ́ ìṣekí ni ẹ máa gbọ́ wọn àbọ̀ ìṣekí ni wọ́n ti ń gbà ní ìlú wọ́n pàpẹ́ lọ báyìí lọ́wọ́ lọ yàrá tírì aláwọ̀ àkùrà tó ń lọ sí ọlọ́run yàrá bó tírì. ومن بعد obìnrin ẹ̀tẹ̀ fọ́nà láǹfààní náà ẹjẹ́ wọ́n wọ́n tó bá wù wọ́n nínú ilé ẹlẹ́yà níta ẹlẹ́yà níbo nínú ilé tó léjọ́ ara léjọ́ léjọ́ látàárọ̀ ló ti ń mánéèjì àwọn ọmọ yẹn kọ́ dúró ráyè wọn ẹjẹ́ kọ́ wà tọkọ rẹ̀ láǹfààní lẹ́yìn ní tó bá ti wọlé lẹ́yìn ìka ìkó lọ sùn ẹjẹ́ kí wọ́n najú ànábì máa bá wọn ìyàwó rẹ̀ ṣe kí ó máa bá wọn najú lálẹ́ ó sì máa bá wọn sọ̀rọ̀ báwo ni o ìgbà wo bó lọ láàárọ̀ yìí àwọn àlejò olówó abáyé kìíní kankan ẹ̀jẹ̀ wá rí àwọn arúgbò tó sún àwọn rí kìíní kan ẹtí kó fún yín níkàyà ilé ẹ̀kọ́ ní sàlátù Àtìkò mẹ́ta kan àtìkò òwò Àtìkò kílẹ̀ pé òwò ìyẹn ni pé sàlẹ́kù àwòkọ́tìn àwòkọ́tìn lẹ́kùn. Àwọn yẹn bá lè ní ilé ló wà ní lè wà Ẹ wo ìpẹ́rẹ́ ni níjànú. Ṣé láti rí ìyálé ilé ó fẹ́ lọ wẹ̀? Ó ọmọ ọdún mẹ́rin rẹ̀, ó wá bọ́ rẹ̀, ó ní máa bọ̀dé ìwẹ̀ ọ́. máa ọmọ ọdún márùn-ún wọlé. máa máa ran àsìkò yìí àwọn máa àsìkò yìí ẹ lọ mọ tí ṣẹlẹ̀ ọmọ kan wọn mú kúrò lámú láti sùn kan wàhálà kò ń bá àbẹ́ẹ̀ di bẹ́ẹ̀ ọlọ́run máa ló bá yẹn àti bí àwọn òbí rẹ̀ tí àwọn yẹn ń fọwọ́ bọra wọn lábẹ́ ọmọ yẹn ń kọ́ ọmọdún Sàlámù àwòrán ti lẹ́gùn. Àlẹ́ ń fà ẹ̀rẹ̀ ní níta mú. Orí bẹ̀ẹ̀ká bá rọ́mọdé ọkùnrin, arọ́mọdé àgbà, ẹmọ́dé méjèèjì ọ̀pọ̀. Àwọn afẹ́nikẹ́ báyọ̀ ọ̀gá yìí, a máa ti pàpọ̀ ọdún عليهم جناح بعدهم. الله سبحانه وتعالى aleikum wala aleihim junahum ba'dahum yàtọ̀ sáwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí they can move up and down within you ó tí wọ́n já lè fi yín lẹ̀lẹ̀ ọmọ mẹ́ta ẹ má mi mo fẹ́ mu mi mi mo fẹ́ ti kíní wọ́n lè máa lọ pé àsìkò yẹn ẹ èyí náà ti wọṣọ aṣọ pé aṣọ mẹ́ta lóbìnrin ní yóò ní aṣọ akọ́kílòpé ìta yóò wá ní aṣọ àárín wọn àti àwọn ọmọ rẹ̀ tó mélòó tó méjì wọ́n tẹ̀tẹ̀ wá ní ti ọkọ rẹ̀ gangan aṣọ tọkọ ẹ̀ gangan. Ọlọ́bìnrin ẹ̀kan àrò ẹ ọkọ ta ọpọlọ àwọn ọmọ a wọ̀ lójú ọkọ Ẹwàkùn, àwọn eléyìí ẹwàkùn, wọ́n máa lọ́wọ́ máa bọ̀, wọ́n máa lọ́wọ́ máa bọ̀. Sáàbọ̀ tí òun ló jẹ́ kí alẹ́sàn máa mẹ́rin kí rọ́bì aláwọ̀ àánú, ọlọ́pàá tàbí ayọ́nú sí, èló tó ń tẹ́kà àwọn ilé òṣìṣẹ́ ọlọ́run, nígbà tí màmá rẹ̀ rí pé gbogbo àwọn èèyàn lọ́gbà náà dì lálejò. Àmọ́ òun kọ́ lè mú àná dì lálejò kọ́lá kí ni ọ̀dà àná. Ọ̀dà Only ten years eh? ni ó bá ń lé ẹ̀sìn ẹ̀yẹ òní tí wá sí òsì wọn mẹ́ta náà. máa dáríkà kì í ṣe tó ń wọ kílọ̀rù ó níbi tó ń wọ̀ tó ọ̀pọ̀ bó ṣe ìjẹ́sẹ̀ pásẹ̀jì náà ni ó máa rìn àwọn olè wọlé torí tọ́mọdé ni àmẹ́bí rẹ̀ ṣe ó láyé wọlé ó jáde the same thing àfáà wà bẹ̀lẹ́ ọmọ abdul òun náà ọmọ àìsí ni ló ti yẹ òun náà wọlé òun ọmọ òjíṣẹ́ ọmọ ọdún mẹ́wàá lọ ló fi sùn ní òjíṣẹ́ ọlọ́run jọ́ka bàtàǹtì rẹ̀ ní kó wá sùn lọ́dọ̀ pé wá wá wo bí ànábì ṣe máa ń kírun àǹfààní fún ọmọ rí nìyẹn wọn lọ fa ìrún ànábì ìyẹn tẹ lọ fa ìṣẹ́jú ànábì lọ bá ṣé lọ bẹ màmá anọ́ọ̀sì wò ànábì ò kírun inú lẹ́yìn ẹ̀ka nínú lẹ́yìn ẹ̀ka ti kírun ilé kíni màmá anọ́ọ̀sì ó kírun fún màmá anọ́ọ̀sì àti anọ́ọ̀sì نعم كذلك يبين الله لكم الآيات الله سبحانه وتعالى ní bẹ́lẹ̀ ìṣerí bó ti máa ń àwọn ètò tẹ̀mí ayé wa ní. máa wá dúra wa lọ. Hakimu ó máa ń kó lè jọ́bọ̀ láwọ́ dáa o, ń o. inú ilé láti kí ni ọ̀nà ti kó àwọn anìká ti kí ni ká múra o ábí aláàkójọ mọ́ta tàbí kò fún wa kójọ kó balẹ̀ tó bọ̀ ọ̀rẹ́ tó ń di àwọ́gbà náà yá